الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل في سورة يونس في الآية الثالثة والخمسين وفي الآيات التي بعدها أعوذ بالله من الشيطان الرجيم ويستنبئونك أحق هو قل إي وربي إنه لحق وما أنتم بمعجزين ولو أن لكل نفس ظلمت ما في الأرض لافتدت به وأسر الندامة لما رأوا العذاب وقضي بينهم بالقسط وهم لا يظلمون ọlọ́run ọbẹ̀ ló dá wa nínú ayé yìí ó ń fún wa nírò nípa ọ̀kan nínú àwọn àwọn tó ṣe kí wọ́n ń pè wọ́n wá síbi fún ọgbọ́n ọlọ́run ọba gbọ́ wọ́n wọ́n ti gbàgbọ́ pọ́jọ́ ń bọ̀ ṣùgbọ́n àìgbàgbọ́ òun náà ní tí wọ́n fi ń ṣe wà o. ọlọ́run ní àwọn mùṣírikù nàìjíríà ń fún nírò nípa pípéǹdé àlùkìyámà ń bẹ yìí. wọ́n máa wá béèrè lọ́dọ̀ wa ànábì sallallahu alaihi wasallam wípé ṣé òdodo sì ní gbéǹdé àlùkìyámà yìí àbí èso òdodo. wa yastanbi'unaka ahaqqun huwa. wọn máa bí ọ léèrè lẹ́ni tí ń ṣèwádìí ipò ń mà tí òdodo sì ní gbẹ̀ǹdà àlùkìyàmì yẹn àbí èso òdodo nítorí pé àwọn wò ó wípé ńgbà tá a bá gbé wa sínú sàárè wa tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ nínú owó ti dè pẹ̀ ọ̀pọ̀ wa yóò ṣẹ́kù léegun nígbà tó ṣe pé díẹ̀ nínú wa lọ́lọ́run kí nǹkan ó sì ṣe é ṣe lẹ́yìn ìdá ti kú bá wọ́n tún ní wọ́n gbé wa dìde lẹ́yìn ìgbà tá a ti di èèpẹ̀ lẹ́yìn ìgbà tá a ti dé eru tọ́rọ̀rọ̀ yìí dojú sú àwọn o. ويستنبئونك أحق هو wọ́n máa wá ṣèwádìí ìwádìí ẹni tó fẹ́ mọ̀ lọ́dọ̀ wa nàbì fún sódodo ní pọ́lọ́mọ bó jí wa dìde tí ọlọ́run lágbára àti ṣe bẹ́ẹ̀ kul ìwọ rabbi dáwọn lóhùn ike bẹ́ẹ̀ ni mo fi olúwa ẹlẹ́dàá mi búra bẹ́ẹ̀ ni mo fi olúwa ẹlẹ́dàá mi búra ike ẹ bá kú ọlọ́run ọbọ̀ gbé dìde yóò sì wá sọ yín dèèyàn lẹ́yìn ìgbà tẹ́ ẹ bá ti dè pẹ̀lú. yóò wá fún yín nípa ní ẹgbẹ́lé ayé ṣe yóò san kálukú lẹ́sàn ẹni tó ṣe dáadáa yóò gbà dáadáa ẹni tó ṣe àìdá yóò gbẹ̀san àìdá tiẹ̀ náà. pé ìwọ rọ̀bì sọ pé bẹ́ẹ̀ ni wọ́n mo tún ẹlẹ́dàá mi búra nítorí pé ní tó bá dájú tó ó ń bùkátà ká ti iyèméjì yẹn dànù ó ń bùkátà ká ti iyèméjì yẹn dànù ọ̀kan pàtàkì fi ti iyèméjì dan òun náà ní ká búra òun náà ní ká búra wa mi mo fi búra nítorí pé ẹ̀dá gbogbo ẹ̀dá mi bora ká fi nǹkan mí búra yàtọ̀ sí ọlọ́run ọba tó wa. ọtọ́ sóun kó fi tọ́ba wù kó fi búra toró ń ló dá gbogbo nǹkan ṣùgbọ́n àwa tó yẹ pé dídá lọ́lọ́run ọba dá wa ọ̀tọ́ lábẹ́ òfin ṣẹ̀ríyà káfí nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́run ọba búra o ẹnikẹ́ni tó bá ti lè fi nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́run ọba búra faqad kafara aw ashrak bẹ́ẹ̀ lòfin ṣẹ̀ríyà sọ olóyè ti di kèfèrí àbọ̀sẹ̀bọ̀sọ̀lọ̀ man halafa bi ghayri Allah faqad kafara àwọn ashrak ẹnikẹ́ni tó bá fi nǹkan míì tó yàtọ̀ sí ọlọ́run tó fi búra onítọ̀hún ti ṣe kèfèrí onítọ̀hún ti ṣe kèfèrí tàbọ̀sẹ̀bọ̀ sọ̀lọ̀ onítọ̀hún ti ṣe kèfèrí tàbọ̀sẹ̀bọ̀ sọ̀lọ̀ ìyẹn tó bá kọ́ kan nínú àárín tó gbọ́rọ̀ ìwà ló ń ṣe yè méjì nípa ní tànàbì sọ só ti ṣe kèfèrí lànàbì sọ ni àbó ti ṣẹbọ sọ̀lọ̀ tó bá jẹ́ pé ànàbì sallallahu alaihi wasallam ló sọ bẹ́ẹ̀ faqad kafara aw ashraka àwọn oníbẹ̀ ìtumọ̀ rámà jẹ́ wà ìyẹn ni pé man halafa bi ghayri Allah faqad kafara wa ashrak ẹnikẹ́ni tó bá fi nǹkan míì tí a tún sọ́lọ̀ ọba tó bá fi búra onítọ̀hún ti ṣe kèfèrí ó sì tún ṣẹbọ sọ́lọ̀ onítọ̀hún ti ṣe kèfèrí ó sì tún ṣẹbọ sọ́lọ̀ eléyìí sì jẹ́ nǹkan tá a mọ̀ lédè lárúbáwá pé ọ́ ó máa ń wá bí màánà wàù ọ́ ó máa ń wá bí màánà wàù ìyẹn tó bá pa nàbí sallallahu alaihi wasallam ló sọ áwó kì í sọ̀kan nínú àwọn àrùwá tó gba ọ̀rọ̀ yẹn wá ló ń ṣe méjì pé ṣé káfárà ló sọ ni àbí ashrak eléyìí ó túmọ̀ sí pé wọ́n adánu méjèèjì gan káti ẹ̀kọ́ kan nu rùwá tó ló ṣe méjì ṣé kúfúrú ló dá ni àbí ṣírùkù gbogbo méjèèjì ló burú tó bá tiẹ̀ wá jẹ́ pàànàbí lọ sọ méjèèjì tó ní ó ṣe kèfèrí ó tún ṣẹbọ sọ́lọ̀ yẹ bọ̀ gbogbo aburú ńlá méjì ló pèsè ọ̀la torí ẹ̀ á máa fi bàbá wa búra á máa fi nǹkan míì búra kọ̀tọ́ lábẹ́ òfin ọ̀lọ́ ìyẹn gbọ́dọ̀ ṣàkíyèsí agbọ̀n bẹ́yẹn la tahlifu bi abaikum ẹ má máa fa àwọn bàbá yín búra o man kana halifan falyahlif billah ẹnikẹ́ni tó bá rí pé ó búra ọlọ́run ní máa fi búra o àwọn olùyẹ smooth àbí kò gbé ẹnu ẹ lọ nítorí pé àyè fáì sọ̀rọ̀ ká dáràn àìsí àìsọ̀rọ̀ kádàrà ìgbà tó ti mọ̀ pé òní forúkọ ọlọ́run ọba búra nǹkan míì ló fi búra ẹ̀ àgbé ẹnu ẹ lọ gbé ẹnu ẹ lọ torí ẹ ọlọ́run ọba nìkan náà máa fi búra báwo wá ni tẹ́yìn bá sọ yìí pé òun fi òjò tọ́lọ́run bá ń rọ̀ ní ìsínísìn òun fi búra ẹ̀rù bó ṣe gbé lọ òun fi òjò tọ́lọ́run bá ń rọ̀ lọ́wọ́ ní ìsínísìn òun fi búra á sọ pé faqad ashrakta. ọ́ kàfàrtà o ti ṣẹbọ sọ́lọ̀ tàbí ó ṣe nítorí pé òjò yẹn ọ̀kan nínú àwọn ẹ̀dọ́ ọlọ́ọ̀ni eléyìí tí ò tọ́ kí wọ́n fi búra ọkàn á pé àti tọ́lọ̀ wọn bá ń rọ̀ lọ́wọ́lọ́wọ́ wọn á ní kí eléyìí ò túmọ̀ sí pé lọ́wọ́ shirk agbọ́dọ̀ sọ pé òun fi alukur'ani búra òun fi alukur'ani búra wọ́n sọ pé ọgọ́ta alukur'ani ọgọ́ta alukur'ani kí lè gbà lérò pẹ̀lú ẹ̀ ẹlòmíràn sọ pé yasin ẹlòmíràn sọ pé tọ́ha òun fi búra kí lè gbà lérò tí báyìí pé ń tẹ́ gbà lérò ọlọ́gọ́ta alukurani òun náà ni ìwé tó jẹ́ pé ó ní àwọn ewé ìwé nínú tí wọ́n wá ṣe èpo tó nípa sí lóde tí wọ́n ń pè ní alukurani ìnáwó bá ń fi ń búra ìwé yìí ló ń fi ń búra faqad kafarta aw ashrakt ó ti ṣe kèfèrí sọ́lọ̀ ó sì ṣẹbọ sọ́lọ̀ limadha nítorí pé ewé ìwé tí wọ́n kọ alukurani sí ewé ìwé ewé ìwé ọ̀kan náà ẹ̀dá tọ́lọ̀ ń dá ni bó tilẹ̀ jẹ́ pé alukurani tí wọ́n kọ sínú rẹ̀ ń kọ́ kìí ṣẹ̀dá kìí ṣẹ̀dá ìwé wa ni wọ́n fi ń búra ìwé ló aw ashrakta ó ti ṣe kèfèrí àbọ̀ṣẹbọ sọlọ àmọ́ tó bá sẹ́ni tí ẹni tó lọ́wọ́ fún alukur'an búra tó gbà lérò kò náà ni pé alukur'an ọ̀rọ̀ ọlọ́ọ̀ ọ̀rọ̀ ọlọ́ọ̀ kó má ìròyìn ọlọ́ọ̀ ni tó ń gbà lérò nìyẹn pé òun fi ọ̀rọ̀ ọlọ́ọ̀ búra àjẹpẹ́ lẹ́yìn ọ̀ṣẹbọ sọlọ eléyìn ọ̀ṣẹbọ níbo làwọn èèyàn ti wá dá gbogbo eléyìn ọ̀pọ̀lọpọ̀ nù wọn ọ̀dà torí ẹ̀ká tilẹ̀kùn yẹn tó bá búra fọlọ́ọ̀ búra ní bẹ́ẹ̀ ọ̀rọ̀ pé alukurani tí mo gbà lérò tó rọ́pọ̀lọpọ̀ ọ̀dàmà kó sì má di pé kálukú ń sẹ́bọ́ sọ́lọ̀ kálukú sinmi ẹni tó lóun ti ta abá kọ́kọ́rọ́ kẹfọ́rọ́tà ó ti ṣe sọ́lọ̀ nítorí pé káàbà ọ̀kan nínú àwọn ẹ̀dọ́ ọlọ́ọ̀ni ọ̀kan nínú àwọn ẹ̀dọ́ ọlọ́ọ̀ni bá ní àmọ́ òfòrí ìyá rẹ̀ búra bàbá rẹ̀ búra kullu dhalika shirk gbogbo eléyìí ìṣẹ́bọ sọ́lọ̀ ni ìṣèkèfèrí sọ́lọ̀ ni kákìí sáàrin yẹn dáadáa lọ́pọ̀lọpọ̀ láwùjọ wọn láti máa fi ọlọ́run búra lórí rọ ṣùgbọ́n wọ́n máa bẹ̀rù láti fi nǹkan sọ́lọ̀ wọn bá búra àmọ́ táwọn bá fọlọ́n búra lórí irọ́ kò sí tí ó sì fa wọn ṣèdí nìyí tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tí máa ń pè wàláhì ìgbà tó fẹ́ parọ́ gan ni ìgbà tí ó parọ́ gan ni ó ṣe wàláhì ẹ̀hùn mùsíbà torí de eléyìí kíkálukú wa kọ́ ìbúra rẹ̀ ọlọ́ni wa fọ́bù ẹ̀yìn mẹ́ẹ̀ẹ́dẹ́kù ẹ sọ àwọn àbúra yín o ẹ e ti sọ́ra ẹ gbọ́dọ̀ fi nǹkan mi sọlọ sọ́lọ́ wọn bá búra ọlọ́run ní kólì kólì sọ pé bẹ́ẹ̀ ni wọ́n rọ́bì mo folúwa mo folúwa ẹlẹ́dàá mi mo fi búra wípé ìgbéǹde ń bẹ ìgbéǹde ń bẹ ọlọ́run kò bùkátà láti sọ fún anabi kọ́ máa tẹ̀sẹ̀ búra lórí máa ń bọ̀ ṣùgbọ́n màá tún ṣe pé ọba aláàánú ọba tún ṣe ṣẹ́ràn kọ́dàrán wọ̀ṣẹ́rà káwọn èèyàn ṣe islam ó wù tó nífẹ̀ẹ́ sí wípé kí gbogbo èèyàn ṣe islam bó tilẹ̀ jẹ́ pé tí wípé gbogbo èèyàn jẹ́ mùsùlùmí rẹ mu kí gbogbo èèyàn jẹ́ mùsùlùmí tó fi dórí iblis tó fi dórí ìdínú fi ẹni tí kò ti kọ àkọọ́lẹ̀ lórí ibu ni so ó wù kọ́dọ̀rán wọ́n ṣẹ̀rà ṣùgbọ́n kò wù kọ́dọ̀rán wọ́n kàn náà kò wú lákọọ́lẹ̀ tí ì tàsí ìdínú àkọọ́lẹ̀ tí ì tàsí oṣù lè má sí ìdínú tí fúnra wọn náà fi sí náà tó ó wù ọlọ́run pé kí gbogbo èèyàn mọ̀nà kọ́dọ̀rán wọ́n ṣẹ̀rà inú fi ní kánábì ọmọ abúra wípé gbẹdàrú kìí àmọ̀ kí lọ ná ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa kọ̀ọ̀nà ní kankan ẹnu kíkálukú ọkàn kú kọ́kàn bára rẹ̀ náà ni so ṣùgbọ́n ọba aláàánú ni ọba oníkẹ́ni ọba àánú borí ìbínú ni ghalabat rahmati ghadabi ó ní àánú mi borí ìbínú mi bẹ́ẹ̀ lọ́lọ́run ọba ẹlẹ́dàá wa sọ ìdí nu innahu gbogbo ọ̀nà téèyàn fi kọ̀rọ̀ pa ni ti kàn pa yìí gbogbo ọ̀rọ̀ tí wọ́n fi sí àpé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ló ti wáyé wọ́n búra wọ́n tún mú iná wá tó yẹ pé lè tawkidi láàmù tún bọ́ bẹ̀ alwaqi'a fi jawab alqasam. ayé iyì wa rabbi innahu lahaq bẹ́ẹ̀ ni o mo fi olúwa ẹlẹ́dàá mi búra pé dájúdájú òdodo ni kí ló tún kù kò sí ní tí wọ́n máa fi fún ọ̀rọ̀ lágbára léde lárúbá tó ju eléyìí gbogbo ẹ̀ ló ti péjọ síbi. sọ́wọ́ ayẹ kí èméjì òtún sẹ́kù lọ́kàn ẹnìkan má nípa pégbèǹda òkìyàn àmọ̀ ń bọ̀ àbí ọ̀bọ̀ kọ́yẹ́ kó sẹ́kù wọ́n lẹ́kìn tọ́lọ́mù bá ti kọ́ akọ́lé orí bú kò sí ní tí lè bá aṣọ tí ọ̀tẹ̀ lọ́rùn kò sí ní tí lè bá aṣọ tó ṣe é pé yóò mú gbà torí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹni tẹ́ máa ti kórí ibú mọ́ yóò wọ́n náà náà ni kọ́lọ́ máa ṣètò àbá ìdí ni tó fi jẹ́ pé rí i pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ gbẹ̀ǹdà kìyàmọ̀ lọ́dọ̀ wọn bí ìgbà téèyàn kà ń dẹ́rù bá àwọn lásán lórí irọ́ ni bẹ́ẹ̀ ni wọ́n máa wò kọ́dà ẹlòmíràn tún sọ jáde ẹlòmíràn tún sọ jáde ẹran ní kíní kan ṣe kíní kan ojú sọ́mà ń pòrì ó dàbí pé gbogbo ilẹ̀ ń pòrì àbí kíní kan ó dàbí páyọ́ parí ẹgbọ́rọ̀ ó dàbí páyọ́ parí ayé ò ní parí àwọn kan lọ lẹ́mí tuntun ni ẹ gbọ́rọ̀ níbo ni lẹ́mí tuntun wà Cambodia ni àbí California so torí di eléyìí ikú ń bẹ eléyìí ò sì ní di wáàzì torí tí bàbá rẹ̀ bá ti kú grandpa rẹ̀ ti lọ sọ̀rọ̀ dájú pé yọ̀ọ́ àmú bàbá rẹ̀ ń dọ̀kan àbí kó mú ọ síwájú bàbá rẹ̀ tó ń bo wá ni wọ́n lọ ọ́ màá mọ̀ ń gbọ́ ọba dán gbọ́ ọba dán wọn náà dà mà. innahu la haqq dájúdájú òdodo ni o òdodo ni wà máa ń tún bẹ mọ jésù ẹ yóò sì tó dọ́lọ̀ lágara ẹ tó dọ́lọ̀ lágara pé áá ò ní rí wa dá padà ẹ tó bẹ́ẹ̀ ẹ tó bẹ́ẹ̀ yín gẹ́gẹ́ bíi ta ni gánà rí ẹnìkan ní obìnrin yóò òun ò lè bá gbé. kí ló dé nítorí pé obìnrin yìí lọ dálé kọ́ lábẹ́ òun kò sí bí wọ́n mà ti wá kọ́lé tán ọwọ́ á ní bàbá alágbájá òun mà ti kọ́lé ẹ̀ẹ́dá kò ń lè háyà ká lọ́ọ́ máa gbé ilé tèmi tó kì í gbélé obìn ebi ìran bàbá rẹ nù ìwọ ńkọ́ <laughs> ó ní láéláé gbogbo èèyàn bẹ́ẹ̀ sí ó ní kọ́lá tó ń bá kú ṣe má fi lè gbé kú òun lọ́ọ́ sùn sí ilé obìnrin o ara òun ó yí padà yóò dìyànjú. <laughs> tó lẹ́rìí pé òun ó di àtàtì mọ́kálukú lọ́wọ́. ẹ̀ tó bẹ́ẹ̀ tẹ́ ẹ sọ pé kàkà kó jí wa láàyè á di tó bẹ́ẹ̀ wọ́n máa ẹni ń bẹ máa ṣe dín tó dọ́lọ̀ ẹ̀yìn gẹ́gẹ́ bíi tani gan níwájú tani lẹ́lẹ̀ dọ́lọ̀ lágara pé kàkà kó nǹkan bíi tani tontori pé ló ní wa ló dá wa ló máa ń fẹrú ṣe léèyàn séèyàn báwo wá lẹlẹdà wá sí wa ọ̀pọ̀ wa ẹ̀hẹ́n níbi tí ọba pé èèyàn kan ló lẹ nìkan ní ìsìn tó ń tì í jẹ́rú fún ọkàn lè máa mọ̀ kókùn bọ́ lọ́rùn náà máa ń ká ah, ó fòkùn bọ̀ so yóò sì fà dọ́jà yóò so wọ́n lè ti so páńpẹ́ mọ́ mọ́ lọ́wọ́ kọ́ mọ́ bàá tó kùn so nígbà tó bá so mọ́bì kan wọ́n wá gbé ike ike òfìfo wọ́n gbélé lórí bí ìgbà tẹ́ fẹ́ ta mọ́tò ẹ̀gbẹ́ tó bá ti gbé kele mọ́tò lórí ó ti di kíni fọ́tẹ́l wọ́n wá gbé kele yẹn iná lórí lẹ́yìn ọ̀ma kẹ̀dá ilẹ̀ ìlọ́wọ́ èèyàn bẹ́ẹ̀ ni wọ́n dé èèyàn ni eléyìí kò sí àtọ̀ láàrin rẹ̀ àti ẹranko nítorí pé wọ́n lè rà á wọ́n sì lè ṣe kí ni wọ́n lè tà wọ́n sì lè bùn yàn gan pẹ̀lú bẹ́ẹ̀rù ṣe jẹ́ mi. èèyàn sí èèyàn nu fa nítorí pé ọjọ́ lówó rẹ̀ ló wà lọ́lọ́run tó dá wa sáwà ọlọ́run tó ní ká máa jíyàn ọlọ́run ọba wa tó ní wá tí òun wá lè wá fi wá ṣe ń tọ́ bá wù ọlọ́run náà ló ní ká kú la àlè yarí mọ́kú ọlọ́run yìí náà ni ní ká dìde á dìde náà ni a lè yarí má dídìde lọ́wọ́. eléyìí túmọ̀ sí pé wa ma antum bi mu'jizin ẹ̀yin olóògùn ẹ lọ sọ oògùn kẹrọrọ àjíǹde torí yà ń bẹ fún yín ẹ jẹ panaba àyà ìyà tí ò lópin ẹ kẹ wá sa oògùn kan ní ìsìn bá rí ti kú sà ẹ sàtàjíǹde wọ́n jí gbogbo èèyàn kólóògùn ọmọ jì ibi tá a gbanu asẹ́bùrù máa lọ kàkà kó tó kó kó kó kó adìde kó fi àjẹ wa àyà ní dìde pẹ̀lú ẹni tó dìde ni ẹ dàwọ̀ ẹ pera yín jẹ sàgùn rẹ̀ àwọn oníjì o àní jíjà gbèǹde káwáárì tí gbogbo ayé olè bá kan sára só lórí ibú yín ẹ̀yin tẹ́ ẹ̀ lè tú tẹ̀tẹ̀ ẹ̀ lè gbọ́mọ orí fọ́ lọ́wọ́ láyé ń bì wọn ò bí yín dàtẹ́ gbọ́mọ nírun lọ́wọ́ ẹ tó bẹ́ẹ̀ tẹ́ bọ́ lọ́wọ́ ọba bẹ́ẹ̀ fẹ́ bá jẹ́ ọ gbogbo ogun rẹ láyé bíbọ̀ ọba mú ọ ó sùn kalẹ̀ ní tó tutù ọmọ mú ọ lákòókò kan náà tó mú ọ. ó sì róògùn kú sí wọn máa yóògùn ní ànilmọ́ọ̀tì dẹ̀wọ́ wọn ní kò sóògùn tí gbani lọ́wọ́ kú kò sí torí tó bá wà ní ọ̀yẹ́ ká ti rí i pé ah bàbá yìí o takuláyà takuláyà ni Ah, fojú kúrè mà ríkú yẹrí nǹkan ọ̀lẹ́ni nítorí pé orí ọwọ́ ayẹri yọ fàtàrí pé ó fàtàrí kò ní pé òtó bẹ́ẹ̀ ò lè pè mí ọwọ́ alẹ́kú ó lé wọ́dọ̀ irọ́ ni irọ́ gidi ni torí tó bá rí lé wọ́dọ̀ tó bá rí lé wọ́dọ̀ à nítorí dájú ni pé ó kí ikú ti tẹ̀rí tipẹ́. wọn á ní ẹ ibi táwọn àgbẹ̀ yìí òkú lé ń dé ní o ikú lé àwọn débì <laughs> kò sí wàhálà ìgbà tó lé yín débì yóò mú yín lọ náà ni tòun túmọ̀ sí pé wọ́n máa yọ̀wọ́ ní ànilmọ́ọ̀tì dẹ̀wà kò sí oògùn kan téèyàn lè lò láyé yìí tó lè mú yàn bọ́ lọ́wọ́ ìwọ́n tó lè bọ́ lọ́wọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí báyìí sí náà á bọ́ lọ́wọ́ kún ojú ọ̀ǹdẹ ọgbà ọgbà gidi ṣèdí ni tó yẹ ká tètè túbá jẹ̀nà ẹni tẹ́mi gbé lára rẹ̀ ló máa ń ronú kú àdá tó máa ń ni wọ́n máa ń tún bí mọ̀jìzín ẹ̀ tó ẹ̀ sẹ́ni tó lè dẹ́nìkan lágbára pé kọ́lọ́run máa gbẹ̀yìn dìde ẹ̀ tó pé ẹ ti a kú àdè pẹ̀ làwọn wò káà ní dìde má ká tó di wa fọdún kan kún ọjọ́ ayé rẹ̀ ọdún kan sẹ́yìn kó tó di pé ìyá rẹ̀ lóyún rẹ̀ bó lọ wà. tóbi wá di pé o délé ayé sẹ́ ìhàlẹ̀ rẹ̀ òjára yóò kún orílẹ̀ ayé gbé má. nígbà tí a bá sùn lọ náà tán mímí kò ní nì wọ́ owó. because wọ́n kàn yá wa láyè ká gbé ni wọ́n sì ní it's time for you to go then you are going. so eléyìí ó fi hàn wá wípé adè ìpè kì í sì nǹkan ìyàlẹ́nu tí ó wà mú wa ronú pé àtúní déyàn mà nítorí kátiẹ̀ tó déyàn gangan gangan ǹjẹ́ ìlú mọ̀ pàǹtí ń bẹ níbi tọ́lọ̀ mọ̀ pa wà nígbà táwa gan alára àdára wa mà á ń bọ̀sibọ́sì bàbá àtìyá wa. هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا tí ronú ìgbà kan tó ti kọjá lórí òhun tọ́wọ́ kọ̀kọ́ jẹ́ nǹkan kan tẹ́nìkan lè sọ pé nǹkan kan ni. ìyẹn ni kíkà tó di ayé ìlú làwọn àmọ̀tà wà tó gbogbo wa lati wà lọ́dọ̀ náà baba ńlá wa alayhi salam ọlọ́run ti gbogbo wa jáde láti bàràbàrà àdì rẹ̀ kó tó di pọ́sẹ̀ gbogbo nǹkan. ọlọ́run kó wa jáde láti bàràbàrà àdìrẹ gbogbo ẹni tí ọbẹ̀ ẹni tó gbẹ̀ndé àlùkìyà ó kó àwọn kan jáde ó lòún dá àwọn eléyìí fún àlùjánnà ó kó àwọn kan jáde ó lòún dá àwọn eléyìí fún náà. ṣùgbọ́n kó wa jáde bí ṣẹ́kìlì zarad ní àwòrán tó wẹ́jú ọmọ náà gún lọ ó kó gbogbo àdáálẹ̀ àwọn eléyìí ń dá wọn fún àlùjánnà àwọn eléyìí ń dá wọn fún náà ọlọ́run dákun jẹ́ abẹ́ náà ń tọ́ àwa yìí kan náà lọ́lọ́run sì bí wa léèrè nígbà tó kó wa jáde àti káfíìrì àti mùmínì ó ní alastu bi rabbikum ṣé ìṣèmi lolú ẹlẹ́dàá yín tẹ́ gbọ́dọ̀ sìn qalu bala shahidna wọ́n ní bẹ́ẹ̀ ni ìrẹ́lólúwa wa tá a gbọ́dọ̀ sìn ajẹ́rìí lera wa lórí. an taqulu yawma pé àmì ah, eléyìí ta ló fi mọ̀ wá ta so gbogbo aláṣẹ ti kọ́ bọ̀wé àdéhùn atúnkara bọ̀ ọkọjú ọwọ́ torí di eléyìí ló ti jẹ́ pé àwa dá àmàbí tá a wà kó tó di pàǹbẹ̀ kí wọ́n lọ kàn wá pẹ̀lú ẹ̀ á padà padà ní kọ́ dára padà ni ìwọ kọ́ ni wọ́n ní kọ́ dára kankan kí ni ọlọ́run ló dá wa ó wù bẹ̀ la fi bẹ̀ àìmọye táwọn èèyàn gbìyànjú pé kọ́ máa wà fáwọn tí pẹ̀lú èyí túmọ̀ sí pé ẹ lè wọn bá o yíyí tẹ́ yí tẹ́ dé e kò já mọ́ nǹkan kan nínú dídá yín padà nítorí pé tẹ́lẹ̀ náà bọ́lọ̀ da yín látara kò sí ni àtara ń tí ò sí ti da yín ṣé yín padà lẹ́yìn ìgbà tẹ́ ń ti ń bẹ kí wọ́n á ń bẹ̀ àtìgbà tó kọ́ da yín àti dídá padà tí ó da yín padà kò sí ètò lè fọlọ̀ nítorí pàṣẹ ọlọ́run innama amruhu idha arada shay'an ay yaqula lahu kun fayakun àṣẹ ọlọ́run fún gbogbo ní tí máa ti fẹ́ kọ́ sẹ́ yóò kàn sọ pé kọ́ sẹ́ yóò sì máa sẹ́ ni kọ́ sẹ́ yóò sì máa sẹ́ tọ́ torí ẹ̀ áyà yìí kò sí áyà tọ́jọ́ nínú gbogbo alukur'an Al-Imam Ibn Kathir rahimahullah onye ní àyà tá à ń ka yìí kò na àyà tó jọ náà Al-Qur'an àfáyà méjì péré wa yastanbi'unaka ahaqqun hu wọ́n máa ṣèwádìí béèrè wa Ànábì sallallahu alayhi hu ni àjíǹde dídá padà tọ́lọ́ dá padà ń sódodo ni. kúlí ìwọ̀rọ̀ bí sọ pé bẹ́ẹ̀ ni mo fi olúwa ẹlẹ́dàá mi búra. ìnáwó la ọkọ̀ dájúdájú òdodo ni dájúdájú òdodo ni. tọ́ eléyìí túmọ̀ sí pé anábì sallallahu alaihi wasallam wa ma yantiqu anil hawa kì í sọ̀rọ̀ fẹ́nu wọ́n bí ọ léèrè bó ṣe dá wọn lónìí. torí ẹ̀ lẹ́sẹ̀ rí pẹ́lú mi wá ṣe béèrè lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam tánàbí òní kó ṣe sùúrù ọlọ́run ò tí sọ wáhìí kalẹ̀ lórí ọrọ rẹ̀ yóò tún padà wá wọ́n ti ní kó ṣe sùúrù sẹ́ẹ̀ ó dìgbà tọ́lọ́run bá tó sọ wáhìí kalẹ̀ yìí ti pé ànábì kan fi agbárí rẹ̀ gbé nǹkan kalẹ ọlọ́run má jẹ́ ọlọ́run má jẹ́ tó bá ń jẹ́ pé ànábì nù sallallahu alaihi máa bí léèrè nípa tó ti pé náà rán tí ò ní dáhùn tí ọmọ sọ fún ọkọ ṣe sùúrù ó dìgbà tó lọ́nba tó sọ ìdáhùn pàtó kalẹ̀ lórí ìbéèrè pàtó yìí ìgbà náà lòun ó tó fèsì sí. bí wàhálà wa tá a jẹ́ tó wá jẹ́ pé àfikún ọmọ ti ìṣèbéèrè ni máa dọ̀rọ̀ lẹ̀ ọmọ ti béèrè tòlẹ́ yìí túmọ̀ sí pé à ń bùkátà ká wá mọ̀ à ń bùkátà ká wá ìmọ̀ wala wala taqfu ma laysa laka bihi ilm inna as-sam'a wal basara wal fu'ada kullu ula'ika kana anhu mas'ula ọlọ́ni máa sọ ntọ́ ọmọ nípa rẹ̀ o máa sọ ntọ́ ọmọ nípa rẹ̀ aha torí pé gbígbọ́ yín ríra yín àti ọkàn yín gbogbo ẹ̀ lọ́wọ́ ṣèlérí torí e, nínú ntọ́lọ̀ wọn ọba tó ṣe léèwọ̀ wa an taqulu ma la ta'lamun kẹ́ ẹ máa sọ nípa ọlọ́run tẹ́ ẹ mà kẹ́ ẹ máa sọ nípa ọlọ́run tẹ́ ẹ mà nínú tó burú bàjẹ́ nù. sọ́wọ́n pé láwọn àwùjọ láwọn ìlú kọ̀ọ̀kan nílé ayé àìmọ̀kan máa ń wà púpọ̀ nípa ẹ̀sìn ọlọ́run nítorí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn kaká kọ́ nípa ẹ̀sìn tí àwọn ọmọ tẹ́ bá ń bi wọ́n léèrè kẹ́kọ̀ọ́ wò lẹ́sẹ̀ kọ́ ẹ̀kọ́ wò lẹ́sẹ̀ kọ́ kí lẹ́sẹ̀ jẹ́ lẹ́yìn wọn ọ̀la bí ẹ̀dínní lẹ́ tẹ́ bá ní ọmọ márùn ẹ̀ nífẹ̀ẹ́ rẹ nìkan nínú wọn tí ọmọ dábàá kó ń fẹ́ di olùmọ̀ nípa ẹ̀sìn torí kí ló ń fẹ́ ti ṣe kí ló ń fẹ́ ti ṣe lẹ́yìn náà ẹ̀sẹ̀ sì ń lé ni èyí ń sẹ̀sẹ̀ ń bùkátà ká lọ kẹ́kọ̀ọ́ ń parí ọ̀ọ̀ gbogbo èèyàn ni mufti gbogbo èèyàn ló lè fèsì nípa àbẹ́rẹ́ ẹ̀sìn kí ló dé tó fi dẹ́pọ̀ àfojúdi burúkú ń bẹ fẹ́kọ̀ọ́ ẹ̀sìn àwọn èèyàn ní fẹ́ kọ́ńpa rẹ̀ oníkálukú sì máa yanu sọ́ńpa rẹ̀ nígbà tá a mọ̀ yìí pé tí mẹ́ṣíìnì bá takú àbí kẹ̀kẹ́ gan kẹ̀kẹ́ ẹsẹ̀ jẹ wà tó bá takú gbogbo ẹni tó bá bá ní lórí pé à ń para kpóró pòṣe wípé mẹ́ṣíìnì ti àbàjẹ́ níbi tí ọ̀dà yìí wọ́n kàn máa pé sí òsì kan o pé à mẹ́sìnì ìlọ́takù kẹ̀kẹ́ ìlọ́takù tọ́ ọlọ́run ọba yóò fi bẹ́ẹ̀ ṣe rí túnṣe o kò sẹ́ni tí ó pè mú bóòtù wa ẹ mú sípáánà wa ẹ mú sukùdírẹ́bà wa àbí ẹ̀kọ́ ni torí pé kí ni kọ́mọ̀tì jẹ́ pé yóò di rìpí àràtà ni ó tún kẹ̀kẹ́ ṣe tí ó tún bàjẹ́ sí. tó bá sì ti fẹ́ gbá kánà mọ́ ẹjọ́ sọ ẹ̀kọ́ nípa ẹsẹ̀ mẹ́ṣíìnì àbẹ́yẹn ló béèrè bẹ́ẹ̀ ó fẹ́ ràn ọ́ lọ kọ́dọ̀ òru ti gàjọ ẹ̀rú ń bọ̀ níbi tí ọ wà yẹn ọ wá mú sípáánà ọ mú gbogbo ẹ̀jọ̀ ẹ̀jọ̀ ẹ̀jọ̀ kẹ́ẹ̀ tó máa tún kankan o tó ẹ̀ kàn pàṣẹ machine ṣe expert ló ń bá sọ̀rọ̀ ẹ jọ ń bo níbi iṣẹ́ tí ń wà ní ohun mi ti ṣiṣẹ́ but ẹ mọ̀ mọ́ pa ẹ̀dá kan ẹ̀dá ẹ ṣọ́ ẹ ṣọ́ torí kọ́ mọ́ bá àtúbọ̀ dàrú sí gbé wa lọ́rọ̀ ẹ̀ ọkàn dáràn kan nísìnyí ẹnìkan sọ pé ọ̀ ọ̀ sọ́wọ́ lẹ́yìn ẹ̀ ṣàkóso láàánú ẹ̀ẹ́dógún ni. <laughs> ọba ṣe àǹtàgà fúrúlà yóò ní àǹtàgà fúrúlà mẹ́ẹ̀ẹ́dógún ọba ṣe àǹtàgà fúrúlà ló ti tán àfojúdi ti pọ̀ jù fẹ́kọ̀ọ́ ẹ̀sìn oníkàlùkù ọkàn máa yanu ọkàn máa panu dé ẹnìmú ìkàlẹ̀ ló influence pé bàbá òun ti já olùmọ̀ àbí ẹ̀kọ́ ni lónà bá dolùmọ̀ ọmọ tí wọ́n mú lórí tí wọ́n mú lọ́rùn pé kọ́ wá pẹ́kọ̀ọ́ ẹ̀sìn sọ pé no no no I don't need it lónà ọ̀kọ́ lọ gbà ìkẹ́ bá wọ̀ lónà ọ̀rọ̀ a máa sọ̀tọ́kùsọ ní ọmọ wúwèkúwèé ókè wọ́n bí bí ọ wọ́n bí mọ́ ọ ni ó ní bẹ́ẹ̀ ni ó ti jà jẹ́nu bàbá òun irọ́ lásán ètò ìjọwọ́ jẹ́nu bàbá rẹ̀ tó fi ṣiṣẹ́ àti wọ́wọ́ mo rò pé yé wa aha sọ gbogbo orí eléyẹn ẹ rí i pé àwọn fìtínà yẹn pọ̀ nígbèsè ayé àwọn èèyàn àwọn èèyàn yẹn fẹ́ kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn oníkálukú ó máa wòra rẹ̀ lólùmọ̀ nípa ẹ̀sìn inú yẹn lọ́ọ́ yan ọ̀rọ̀ ẹ̀sìn jẹ púpọ̀ láwùjọ ìdí nìjọ́ ti rí i pé wọ́n máa dìpọ̀ ẹ̀sìn mú wọ́n máa jẹ oúnjẹ ẹ̀sìn láì jẹ́ pé wọ́n ní competency nípa ẹ̀sìn rẹ̀ tí ọba wa hàn sáwọn èèyàn ìgbà ìlẹ́mù yìí ọ̀ máa ń pa ẹ̀sìn ẹ̀ yìí kọ̀ ọ̀ máa ń kankan pa ẹ̀sìn ẹni a ní ìbéèrè tí ọ̀ sòlẹ́ àrí tí wọ́n máa mú ọ̀rọ̀ jáde tẹ̀pẹ̀tẹ̀pẹ̀ yọ́n máa mú ọ̀rọ̀ jáde tẹ̀pẹ̀tẹ̀pẹ̀ pétọ́ bẹ́ẹ̀ bá ti sọ pé àwọn máa ń kankan á ní tá a lè ṣe o. so àwọn òdòdó lẹ́ eléyìí máa ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwùjọ kí ló dé tó fi jẹ́ pé a máa wá fi àbùkù a máa fi kan ẹ̀sìn látara pé ẹ̀yin tẹ́ ẹ fẹ́ máa sojú ẹ̀sìn ọ̀mọ̀ nípa ẹ̀sìn ọ̀ wọn kà gbé tíra kan lọ́lọ́ kọ́ kí súkẹ́súkẹ́súkẹ́ kan wọ́n máa pèpè kúpè wọ́n máa wíwí kúwì yóò sì tún máa wọra rẹ̀ pé láwùjọ à òun ti máa òun ti máa òun kí akọ́dọ̀ rí òun kéde dàjì lọ́lọ́tà subhanallah wọ́n fẹ́ máa gbẹ́ lómi ìpamọ́ láwùjọ tó bá lálejò tó ń béèrè pé ta ni lè má mú yín ta ni olùmọ̀ yín nípa ṣẹ̀ríà táwọn tí wọn kọ wọláhi kọsára wọláhi kọsára òfò lásán lọ́wọ́ aláwùjọ wọláhi mùsùlùmá ni mùsùlùmá torí àwọn sọ pé tẹfọ kọrù kọbìlà ẹni tó sọ wọdù ẹ wáyé mà nípa òfin ṣẹríà wọn tó fi ń so lórí torí tí a máa lè lọ tì ọ́ ọmọ kankan pẹ̀ sí ò lè kọ́ mọ́ngbà náà ò ní lè kọ́ mọ́ngbà náà so ẹni tí ò bá ti mọ̀ nípa ẹ̀sìn kọ́ mọ̀ sọ nípa rẹ̀ nítorí ẹ má mú àwọn èèyàn máa pọ̀rọ̀ Ọlọ́run ẹ má mú àwọn èèyàn máa pọ̀rọ̀ Muhammad sallallahu alaihi nírọ́ ẹ̀yin náà má sí náà ti máa parọ́ parọ́ má sallallahu alaihi ẹ rí i pé ní ṣẹlẹ̀ ní ìsìn gbogbo àwùjọ ní ìsìn wọn ti bí Islam kọjú sí wọn sì ń sọ̀rọ̀ rẹ̀ gbogbo àwọn gbogbo lẹ́yìn tí wọ́n máa gbé kalẹ̀ ló kọ́ pé àwọn sọ̀rọ̀ ẹ̀ ọba jẹ́ ọba luma kò yẹ kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kò yẹ kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nísìn àwọn onígbà tẹ́nì kankan kó máa kabẹ́rẹ́ bọ̀ wá ń dì tí ọba kọ́sẹ̀ nọ́ọ̀sì fúnà tí wọ́n gbà kẹ́nìkan kó máa dá ọ̀bẹ dé ṣẹ̀rí ọlọ́run lọ́rùn láì mọ̀ nípa rẹ̀ aburú pípọ̀ ń torí ẹ̀ ẹ sì máa gbọ́ àwọn sọkúsọ ẹ máa gbọ́ wíkúwí kọ́lẹ̀ ó ti fẹ́ fọ́ rẹ́díò rẹ mẹ́lẹ̀ kó tó rántí kówó rẹ ló fi rà àwọn wíkúwí sọkúsọ tí wọ́n máa kọ́ àfààní rọmọdọ́nà yìí oníkàlùkù kan ti di Sheikhul Islam alùkọ́ lọ́ọ́ máa wíwí kúwì wọ́n máa lọ fọ́ǹbù lórí rẹ́díò sọkúsọ sẹ́kítẹ́ lọ́n bá fẹ́ wò ó tó kọ́ lọ́ọ́ fi pa gbogbo ilé ayé rẹ pé kí ni ń sọ kí ni wèrè ń sọ kí ni sọkúsọ ti ń jáde lẹ́nu wèrè ṣùgbọ́n lọ́wọ́ bá aláàánú ọba oníṣòro ọba aláfaradà alámùmára títí tí ó fi di pé àsìkò àti jìyà kálukú pé wọn wàá jẹ láì ní ríbi sáwọ rídìí ilé ọdọwọ wa ọdọwọ wa lẹ́yìn náà gbogbo ní táwọn ń pè ní religion institution láwọn àwùjọ wa sí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ àbùkù bẹ́ẹ̀nbẹ́ àbùkù bẹ́ẹ̀nbẹ́ àkọ́kọ́ lack of competency àwọn tí wọ́n ń dibẹ̀ mú wọn mọ́ ń pẹ̀ lọ títí ẹlẹ́ẹ̀kejì ẹ̀sìn náà oúnjẹ wọn fi wá oúnjẹ náà wọn fi wá ìyẹn ò lè má fi nǹkan fi wó oúnjẹ kí nǹkan wọn níyì tó tó bá ti fi wó oúnjẹ kì í níyì so ká ṣàkíyèsí gbogbo agbọn abẹ yẹn nílùú kan ìyàlẹ́nu lọ́jọ́ o ikú odidi ìmáàmù gbogbo òlú ni kò mọ alukurani ké wọ́n jẹ́ alukurani lé lọ́wọ́ ni nígbà tó rọ̀ di fanfa níwájú ọ̀gá ọlọ́pàá ọlọpàá tọ́lá àwọn fẹ̀sùn kàn pé kò nímọ̀ òun náà wọ́n fẹ̀sùn kàn wọ́n lọ́dọ̀ ọlọ́pàá pé boko haram ni wọ́n so that ọlọ́pàá òbí wa kó wọn ọlọ́pàá ní gbogbo wọn máa bọ̀ lórí ìlú ìpínlẹ̀ àti wọ́n débẹ̀ àwọn tí wọ́n wọ́n pé ọmọ tí ó tọ wọn á di ọgọ ọlọ́pàá tó ń lọ ọmọlẹ́yìn pọ́ọ̀lù èwo ni wọ́n ti ń oní báìbù tó ṣeé ṣe kẹ́nìkan jẹ páìtọ̀ kọ́mọ ọmọ báìbù ké ó ní kò ṣeé ṣe nítorí yóò tún gba training yóò lọ biblical college yóò ṣe kínní kan wọn gba àbí òye wa theological yóò gba theory yóò gba practical bí ṣe ń sọ̀rọ̀ náà máa dárin. tọ ó ti gbọ́dọ̀ mọ bíbélì ké ẹni tọ kùránì tó pa wá o bàbá ẹ̀ máa alukùránì yẹn bá ní ké ẹ síbikíbi tó bá tẹ̀yìn náà ó tún rọ̀ ìdánwò <laughs> kò rí nǹkan kan ké ẹ dákun ọkọ̀ sọ́lù ẹnu pé sóòrò pé èmi mọ̀ wí kà ní. a ah, ń bọ̀ lẹ́ni tí wọ́n rí gbogbo ọ̀rọ̀ tẹ̀ ń bá wa sọ. sọ̀rọ̀ yé wa ẹ̀yin náà ti mọ̀ pé kásẹ̀tì ló náà ń gbọ́. ìjọba gbọ́nu kásẹ̀tì ni wọ́n á so bẹ́ẹ̀ náà ni torí ẹ̀ ó ń yìí pé à ń bẹ̀rù ọlọ́run níbi àti ẹ̀sìn tó bá ti mọ̀ ń parẹ́ o torí pé n tó tètè mú ìyàwó náà ولا تقولوا لما تصف ألسنتكم الكذب هذا حلال وهذا حرام لتفتروا على الله إن تهانين سيرتهانين تنقع ẹmẹ jẹ tí ń lọ síbi kẹ máa pe halal lélẹyìí haram lélẹyìí kẹsì kẹtara bẹ́ẹ̀ máa parọ́ mọ́ lọ. torí kété ò bá nímọ̀ nípa ẹ̀sìn mọ̀ sọ̀ ń parẹ́ ìdí ìta olùmọ̀ á fi sọ pé ọ̀pọ̀ nínú àwọn èèyàn tó ṣe pé kò yẹ kí wọ́n ya ẹnu wọn bí ti wulẹ̀ orí àyàfi tẹnu bá ń dùn wọn wọn á lọ sọ́dọ̀ ẹni tí wọ́n bá wọn fòògùn sẹ́nu àbí yín ń dùn wọn wọ́n lọ sọ́dọ̀ ẹni tí wọ́n bá wọn fòògùn sẹ́yìn gbaná ló tún yẹ kí wọ́n yanu àwọn náà sì máa yanu sọ nípa ẹ̀sìn Ọlọ́run tí wọ́n máa ń parí sílẹ̀ náà rí ibi tí irú nǹkan yìí tó bá wa dé láwùjọ wọn yìí báyìí àwọn èèyàn gbogbo ń tẹ́rí sẹ́ńsì ń di ẹ̀sìn ọlọ́run tí ò ṣe déédéé òun oníkálukú wọn náà sọ pé àwọn gbọ́ ni àbí ẹ̀kọ́ ni pé àfa àwọn sọ fáwọn ṣéwù àwọn sọ fáwọn ìmáàmù àwọn sọ fáwọn. ìbá wọn ṣe pé ń tó bá ni wọ́n sọ fún wọn tó sì jẹ́ pé ẹni tí ń bá wọn sọ̀rọ̀ náà mọ̀ pé ẹ̀sìn ọlọ́run wọn láwọn èèyàn ní sínà tó bá ṣe ẹnikẹ́ni tó bá wọnú àwùjọ yóò rí i pé alhamdulillah ọ̀rọ̀ àwọn èèyàn yìí dáa débìkà nítorí pé wọn kọ́ wọn kọ̀kúkọ̀ wọn ò mọ gbọ́gbọ́kúgbọ̀ níjọ tí èèyàn ti ń gbọ́gbọ́kúgbọ̀ olóò ṣèṣekúṣe torí ẹ ẹ̀sìn ọlọ́run ń bùkátà kọ́ ẹ pé gbogbo ẹni tí ọba sọ ń parẹ́ ọkọ ń parẹ́ ọmọ ń parẹ́ àwọn àlè gbà kẹ́ni bọ́dì kọ́ máa lẹ táyà mọ́tò fún wa tí ìbá ti fọgá tó competent ní wọn adá ti gbà kẹ́nìkan máa tú fún ẹ̀sìn jáde láì jẹ́ kó máa ń parí. sọ eléyìí pàtàkì púpọ̀ ẹ̀sìn ní ní gbogbo ní tà ń sọ yìí ẹ máa wọ ọdọ ta lẹ́sì gba ẹ̀sìn ẹ máa wọ ọ̀dọ̀ ta lẹ́sì gbẹ̀sìn yín pàtàkì ó pàtàkì ti ti àwọn èèyàn lọ́nà débi kan tó ó yẹ ma ẹ máa wọ́nà tẹ́sí mànà ẹ máa mànà because wàá kú yọ yẹ ẹ ní gbogbo nǹkan tó ń gbogbo tó ń ṣe gbogbo kò ń bàbá yín wò lọ padà wá rí tó fi wá jẹ́ pé ọ̀là àkọ́kọ́ tí ọ̀kọ́ padà lágboolé yín tó o túmọ̀ sí pé ẹjẹ́ abẹ́rù ọlọ ẹni tó bá ti máa ń pẹ̀sì má sọ̀ ń parí torí pé ọ̀pọ̀lọpọ̀ tó sì lọ́nà lónìí tọ́lọ̀ ń bá pé kí wọ́n gan padà mà o lè má rí wọn ṣàtúnṣe lọ́dọ̀ wọn mọ́ pé gbogbo ẹni tó gbọ́rọ̀ mi ọmọ tó kó jẹ́ o ọ̀pọ̀lọpọ̀ àlọ́ ni wọ́n gbọ́ ní gbábọ̀ torí ọ̀dọ̀ wa ká bẹ̀rù ọlọ́run ọba nítorí mo wà lọ́dọ̀ ẹni ká nàbí wa gan ni sallallahu alaihi wa sallam ọlọ́run ni wọ́n bí ọ léèrè báyìí ni ọ̀dá wọn lóhùn báyìí ni ọ̀dá wọn lóhùn kí ẹ ṣe pé tí wọ́n bá bí ọ léèrè dá wọn lóhùn bàbá ṣe wọ̀ ọ́ báyìí ni ọ̀dá wọn lóhùn ànábì òsì ní yẹ tí wọ́n bá dé bọ́ọ̀lù fi sọ ìgbà là ànábì òwì tí òdodo ní gbẹ̀ndẹ̀ alùkìyàmà ànábì òní ìwà rọ̀bì ìnáwó làḥọ̀k bẹ́ẹ̀ ni wọ́n fi olúwa dájúdájú òdodo ni yàtọ̀ sí wọ ẹ̀ríkà agídí tiẹ̀ pọ̀ láfíríkà wa yìí gbogbo ìjọba ni wọ́n bù mí ni wọ́n fi wẹ̀ ìjọba ni wọ́n fi wẹ̀ ńkọ́ ni wọ́n bù mí ẹ wá kí wọn wọn ní kọ́ lọ jíṣẹ́ fún yẹn pé wọ́n ní kẹ́ ẹ fojú kàn wọ́n nísìnyìísìn lọ sọ fún pé mo ní kó fojú kàn mí nísìnyìísìn lọ́la yẹn ti sẹ́ náà wọn làwọn fẹ́ rí yín wọn làwọn fẹ́ rí yín lọ́ba dé rọ̀lẹ́ ní ìwọ tí mo ní kó jíṣẹ́ fún ọ pé mo fẹ́ rí ẹ ní ìsìn ní ìsìn kò fojú kàn mí ní ìsìn ní ìsìn wọn ni à wọn lè fẹ́ rí mi mo sì ń ṣiṣẹ́ lọ èmi náà sì ní ẹ ti rí mi báyìí mo lè fi wá wà. tó látọ̀ náà ibi tó ti fẹ́ jíṣẹ́ ọ̀wá ni wọ́n ní kí ẹ fojú kàn wọ́n ní ìsìn ní ìsìn kò jí sẹ́gbọ̀n sí ràn. sọ fún pé mo ní kó fojú kàn mí ní ìsìn ní ìsìn. pàtó wọ́n lọ jíṣẹ́ wọ́n ní kí ẹ fojú kàn wọ́n ní ìsìn ní ìsìn. ìtumọ̀ ni wọ́n fi ń jíṣẹ́ èyí ṣe gbólóhùn tí wọ́n fún ọ ló fi ń jíṣẹ́. gbólóhùn tí wọ́n fún ọ torí ẹ̀yin náà lè tún sọ Yorùbá pé ẹni ọ̀rẹ́ ni ń fẹ́ ń làá bẹ̀rù àìbẹ̀rù ẹni àjẹ fún kí ló ń yí padà sí. <laughs> ńgbà bá dọ́dọ̀ wọn ó ní wọ́n ní kí n sọ fún yín pé mo ní kó fojú kàn mí ní ìsìn ní ìsìn. eléyìí ni àmánà. so eléyìí ó gbé bàǹfà lọ́wọ́ pé omi kún yorùbá lẹ́wọ̀. pété ọba tọrọ máa gbá iṣẹ́ ẹ̀ sọ fún wípé wípé mo ní tí ọba sọ̀rọ̀ máa gbé etí ẹ̀ tí yorùbá bá dé bẹ̀. wọ́n ní kí ló dé tẹ̀ wá sọ̀rọ̀ ìbá ẹni sẹ́ni kọ́ sọ pé tí ọba sọ̀rọ̀ máa gbé etí ẹ̀ wọ́n ní kí ló dé tẹ̀ ń sí ọ̀rọ̀ àwọn báyìí. tẹ̀wọ̀n pé kò ní mọ bí ló ṣe ń bí ìwọ pé so wọ́n ní kí n sọ fún yín pé tí ọba sọ̀rọ̀ máa gbé etí ẹ̀. ẹ̀kọ́ ń tinú ọmọ lọ́rùn pé ee yorùbá ọmọ adọ́gbọ́n tá a bá rán ní sẹ́rú tọmọ là á ti jẹ́ ìrọ́ lásán so gbogbo orí eléyìí kò ní jẹ́ kí àwọn èèyàn wọn kíyèsí kí ní ṣẹ̀sìn ọlọ́ ẹ̀sìn ọlọ́ tẹ rí ìbáyìí ẹ̀yẹ kí èèyàn mọ̀ tí èèyàn bá mọ̀ bó o ṣe mọ̀ náà ló jíṣẹ́ rẹ̀ kí ti àmọ́ dọ́gbọ́n sí àmọ́ apá ń robó àmọ́ yí ń robó àmọ́ yí ń robó àmọ́ pé ẹ torí bàbá ní pé ọ̀rọ̀ yìí ṣe wá ní alukurani lásọ á yorùbá á yorùbá mọ̀rọ̀ pọ̀ á yorùbá ọ̀rọ̀ á irọ́ lásán irọ́ lásán bí aláti dọ́tọ́ ti ń dín ọ̀rọ̀ ní tẹ̀kẹ́ fún yín tí wọ́n ń dín rógbó àtàtúnú ẹ á ti torí rẹ̀ mẹ̀sìn náà ni ẹ ti torí rẹ̀ náà tí wọ́n àwọn ọmọ tẹ́ra wọn jẹ bàjẹ́ ni bàbá ní ká sọ bó ṣe wáyé ok bóyá ni ó ti wá sọ ọlọ́run tó dá wa ń sọ̀rọ̀ ìwọ́n yìí. adájú pé ọ̀fẹ́ káwọn èèyàn mánà ọ̀fẹ́ káwọn èèyàn mánà torí bí ṣe sọ fáànàbí sallallahu alaihi wasallam gẹ́lẹ́ lànàbí ó jìṣẹ́ rẹ̀ torí tí ọ̀bá jẹ́ bẹ́ẹ̀ lànàbí wà ní ọ̀bá jẹ́ pé ànàbí ti yá alukurani padà abẹ́ ìgbọ́n tó sọ ni ahad sọ pé ni tó wá ké ní bí àwọn èèyàn ṣe máa pé kúlú ó tún wọbẹ̀ kúlú ò ní wọbẹ̀ láéláé tẹ́lẹ̀ mi wọn bá pé kúlú mo sì ti sọ pé Allahu ahad kúlú yìí ti ṣiṣẹ́ ti ẹ̀tẹ́ nù gbogbo kúlú wọn ò bá parẹ́ kúrò ní alukur'an gẹ́gẹ́ bó ṣe wá ń bì náà kúlù ìyì kúlù ìyì sọ pé bẹ́ẹ̀ ni wa rabbi mo folúwa mi búra wa rabbi tọ́lọ̀ ń sọ ànágbè tún ní padà pé wàláhì rọ́bì tèmi kò ṣe jẹ́ rọ́bù ńlọ́dá mi kò ṣe dẹ́yìn so kásàkì ìṣe àrùn jàmá torí ẹ̀ ọlọ́wọ́ bẹ́ẹ̀ lè dá wọn wọ́n láyà yìí láyà méjì lọ́jọ́ náà alukurani o láyà alákọ̀ọ́kọ́ nínú súrọ̀tù sábà ọlọ́ni wọn kọ́ lẹ́lẹ́dínà kẹfọ̀rọ̀ لتأتين الساعة قل بلى وربي لتأتينكم أو كفري ọlọ́run ni wọ́n ń sọ wípé lẹ́ẹ̀tẹ̀ sí ilẹ̀ sáà ìgbéǹda àfẹ́hámọ̀ ni dé gbéǹda àfẹ́hámọ̀ kan ò sí tó dé bá wa. olùbẹ̀rẹ̀ pàṣẹ bẹ́ẹ̀ ni òun ń bọ̀ wọ̀rọ̀ bì mo fi olúwa tó dá mi búra lẹ́tẹ̀ tí ẹ̀ nàkùn yóò wà bàyín náà ni ìgbéǹde ọ̀ wà bàyín náà ni ẹ̀ tó bẹ́ẹ̀ ẹ̀ bá dòkúta ẹ̀ ń báyà yìí. ọjọ́ àyà yìí lóòótọ́ ọjọ́ àyà yìí tó rọ́pẹ́ àyà sọ pé bẹ òun nìkan àhàkùn hù wọ́n lọ sí béèrè lọ́dọ̀ rẹ̀ síwádìí pé sódodo ni gbẹ̀ndẹ̀ àlùkìyàmọ̀ ń bọ̀ ó lè í wọ́n rọ́bì sọ pé bẹ́ẹ̀ ni mo folúwa mi búra innahu làhàk dájọ́jú òdodo ni wọn máa ń tún wa ma antum bimu'jizin. آية من سؤال سورة التغابن قال نزعم الذين كفروا ألا يبعثوا قل بلى وربي لتبعثن ثم لتنبؤن بما عملتم وذلك على الله يسير àwọn kèfèrí ń parọ́ sọ pé wọn ò ní gbé àwọn dìde o sọ fún wọn pé bẹ́ẹ̀ ni wọ́n gbé yín dìde mo fi olúwa tó dá mi búra لتبعثن mo fi olúwa tó dá mi búra pé dájúdájú wọ́n gbé yín dìde ثم لتنبؤن بما عملتم lẹ́yìn rẹ̀ wọ́n fún yín ní ìròyìn nípa níta ìgbélé ayé ṣe wàdàríkà ọlọ́run ẹ̀sìn eléyìí jẹ́ ń tọrọ tọrọ ọrùn púpọ̀ fọlọ́run ẹlẹ́dàá wa àwọn àyà yìí wọ́n jọ àyà yìí lẹ́yìn náà ọlọ́run bá wá fún wa nírò nípa báwọn kèfèrí ni ti ṣe máa fẹ́ tí ó wù wọ́n. káwọn orí ní táwọn fi rárá àwọn padà níbi àti tó bá di jọ́gbìn dàlùkìyà ó ti hàn ní ìsìn pé ọmọ aná ni wọ́n iná ni wọ́n ṣiṣẹ́ fún iná náà wọ́n sì wọ̀ torí ìyẹn sanwó nǹkan kan kọ́ máa rí gbàǹjọ́ gbẹ̀ndà òkèèyà mọ́ iná làwọn sanwó fún wọ́n sì wọ̀ wọ́n wá wò pé iná tó rẹ̀ dòdò báyìí ṣé ibi tí wọ́n ẹ̀ sínú dáadáa kí ẹ̀ èbó lu ẹ̀rọ ti sáìn rẹ̀ wọ́n ti bá sáǹpù ẹ̀ torí ẹ̀ àwọn káàkiri ọmọ wa fẹ́ bí kápá àwọn orí nǹkan kan táwọn fi rárá àwọn padà káwọn ọmọ wọn. bẹ́ẹ̀ ni kí á lè yàn fi rárá rẹ̀ padà kò sí tó bá ti dé ti dé náà nù wọ́n máa wo bí káwọn ní nǹkan tó pọ̀ tó bí gbogbo ti ṣe pọ̀ tó ní gold kẹwàá kó fún ta ni gánà rì tala kú sẹsẹsẹ kó fún tẹ́lẹ̀ yẹn wà á lójú tó fún wa ni ẹ má wọ náà má sọ̀rọ̀ pé ayé ń bì ilẹ̀ yẹn ti lè rú rẹ̀ sí pẹ̀lú ọrí adájọ́ ní nígbà tí ẹ ti mọ̀ pé wọ́n dájọ́ ogójì ọdún fún yín àwọn èèyàn yín wá sí lọ́wọ́ bá yín rá dájọ́ pé ẹni tẹ́tẹ́ dájọ́ fún ìlówó olówó so forty years kéṣeré o ẹ jẹ́ àkàyè ọjọ́ tó wà ní forty years gbogbo ọjọ́ kọ̀ọ̀kan one million orí adájọ́ náà fẹ́ fò lọ the three hundred and sixty five times forty nǹkan ti rẹ kò sí bí wọ́n ṣe máa ṣe anti-corruption EFCC ICPC gbogbo ọ̀rọ̀ lásán lọ́gbọ̀wọ́ gbọ́wọ́ bá kúkú ọkú lẹ́yìn rẹ̀ ní gbogbo ọjọ́ kan one million naira wọn atáǹtẹ̀ wọn bá lọ ru owó dé oná gbowó ni ọkàn sí ọ̀sẹ̀ kejì ní ọba rìtáyà fún òun òṣìṣẹ́ ìmọ̀ láti ọba túkó túbọ̀ lóde <laughs> torí wọn ti divert owó sí gbogbo ọ̀nà kọ́nà ok wọn máa rírò ẹ̀sìn láyé ṣùgbọ́n lọ́la kìí àmọ̀tálẹ́ bọ̀ ni kò sí yọ ọmọ awu káfíìn tó ti di pé náà ló wọn wọ bíi kápọ̀ ló ń ní gbogbo òkè pẹ́ yìí kó tún wá kún fún gold kó wọn fi rárá òun padà kò sáàyè rẹ̀ mọ́ ọlọ́ni wọlé anna li kulli nafsin balamet máa fi ọrùb lọ́fítẹ́dẹ̀t bẹ́ẹ̀ ọlọ́ni tó bá ti gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan tọ́yọ alábòsí tọ́yọ sẹ́bọ̀ gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan tọ́yọ kẹfẹ́ rí tí ò sún lọ́n láyé tó bá ṣe pọ̀ ńlọ bá ní gbogbo tí ń bẹ lókè pẹ̀ lẹ́fítẹ́rẹ̀tì bẹ́ẹ̀ kọ́ bá fi rárá rẹ̀ padà níbi kó wọn máa wọ̀nà níbi kó wọn máa wọ̀nà torí ẹ̀ àwọn ẹ̀yà púpọ̀ wá nípa aró eléyìí náà nínú alukur'an tó tó bá ṣe pọ̀ àwọn kèfèrí ló gbogbo tí ń bẹ lórí ilẹ̀ wọ́n ti lẹ́hùn máa tí wọ́n tún nírú rẹ̀ pẹ̀lú ẹ̀ lẹ́fítẹ́rẹ̀ òbí wọn ò bá fi rárá wọn padà min su'i adhabi yawm al-qiyam níbi aburú ìyájọ́ gbẹ̀ndẹ̀ al-qiyam ṣùgbọ́n kò sọ́nà kò sọ́nà sọ́ńtò lè fi rárá rẹ padà náà ní kò gbọ́ kò ṣe islam kò gbọ́ kò ṣe islam tẹ́lẹ̀ bá yé wa ìlọ ń gbọ́ yẹn o ò ní mú dé al o ò ní mú dé al tábà kó bá dọ̀ ṣe bí wọ́n ṣe ń ṣe láàyè ni wọ́n ń ṣe láàyè bẹ́ẹ̀ náà wọ́n ń ṣe láàjù ẹ kó lọ ní gbogbo àwọn gbogbo àwọn ọlọ́pàá gbogbo àwọn wọ́dà àbí ni àwọn adájọ́ ẹ máa kówó fún wa ẹ kówó fọba ẹ kó bí fúnjòyè níbo ń kò títí kálukú bá ti wọ́n wá gbé wọn pamọ́ o lẹ́mọ̀ ọ̀rọ̀ ọ̀wọ̀lá ní ìgbà tí wọ́n bá rí àti ọ̀jẹ̀ wọn. ọkọ̀ bí wọ́n bẹ yín ọlọ́run sì ṣèdájọ́ láàrin wọn pẹ̀lú òdodo ọlọ́run bá ṣèdájọ́ láàrin wọn pẹ̀lú òdodo wọ́n hum la yuzlamu tẹ́lẹ̀ náà ẹnìkan ń ṣàbò síṣẹ́ nìkan kan lọ́dọ̀ ọ̀lọ́ torí bá yọ wa ṣé ìjọ tá à ń dúró dènù ọjọ́ tá à ní rí nǹkan kan fi rárá wa padà ṣé ńlá ń dúró dè ká tó túbá ṣé ńlá ń dúró dè ká tó gbàtà nẹ́bì sallallahu alaihi wa sallam ká fi sọ̀nà ṣé náà wọn náà ń dúró dè kó tó gba ìsìláàmù ìjọ gbẹ̀ǹde tí ò ní sáyè láti padà sẹ́yìn lọ ṣàtúnṣe mọ́ ẹni tó gbọ́n ló máa yú tán láti ayé ń bí o yú tán kúrò nídìí òfò wá sídìí ọ̀la kúrò nídìí ìṣekèfèrí wá sídìí ìgbàgbọ́ gbogbo ẹni tó bá ṣe yú tán yún òun lẹni tí ó sórí rẹ o kò sí ní tẹ́lẹ̀ níta lè fi gbára yín lẹ́ni bí ìyá náà kò ní kí ata ní ọgbà lọ́wọ́ rẹ̀ gan rẹ̀ òsín tó lé nítorí kó kalẹ̀ tí ó pè ọmọ wọ̀nà ó ti ẹ̀ ní nkankan. àbùrọ̀mọ ẹgbẹ́ àbá pamọ́ ó gbé pamọ́ ó gbé pamọ́ tí ẹ ti bọ̀. wà á sẹ́rù ọlọ́run wọn máa gbé àbá pamọ́. nítorí pé tó gbìndà òkè àmì rí yẹn ọjọ́ àṣírí ó tù mọ̀ tó bilẹ̀ sẹ̀rọ̀ kò ah, nínú ìgbèjà rẹ́rìn wọn ná ká máa yan ká fọ́ dákàrà àfi pé ah, àṣẹbí náà ni ẹ àwọn ọmọ náà làwọn ń bọ̀ yìí. ẹ kò sẹ́ni jẹ́ dínáró ẹ̀ wò sẹ́mọ̀ pé wọ́n ní ìsìn sábà ń sọ ẹlòmíì sẹ́wọ̀n yóò tún ní kọ́ máa yọ ọ́ fọ́tò sẹ́yìn tagbọn bíi ti snap o àwọn tagbọn bíi nǹkan àwọn tagbọn bíi nǹkan lẹ́yìn mọ̀tò ẹ̀ wọ́n ń gan ọ̀wọ́ fọ́tò tí wọ́n yà ń pọ́yà rìmọ̀nù táwọn ti ń bẹ́ńbẹ́ fi àpá lórí tí wọ́n kó ẹnì kan òsì sí tí wọ́n wọ jahannam tí wọ́n máa yan yẹn lọ́ọ́ bó ẹ̀gbọ́n tó lọ́wọ́ aṣọ ni ìsúlọ́wọ́ àfọ̀sùlérò àwọn náà tọ̀sùlérò sọ̀wọ́n àríkùn tọ́ ẹ̀wọ́ náà tẹ̀sẹ̀ sùúrù ẹ̀ bá má tẹ̀sẹ̀ sùúrù kọ̀kẹ́ nìkan. àfẹ́sẹ̀ ọ̀rọ̀ nàádà tó dán lélẹ́yìn ni ókè májíkì là ń ṣe fún yín àmọ́ ìfún láti fi sùúrù ojú fọ́ ni. à iná àwọn kan fi fọ́tò kan ránṣẹ́ létí wípé the hellfire tó ń di pé wọn ò rí rí wọn kàn lọ ṣe sinimá arọ kan wọn lọ ṣe sinimá arọ kan iná ìwà pọ̀ ìwà ń sàn bí òkú ìwà ń sàn bí òkú hellfire ọmọ lele yẹn tẹ́ ń gbé ká yẹn ọmọ ní jahannama ọlọ́dà kò má jẹ́ àmà eré burúkú lè tẹ́ ń gbé ká tó ń di pé tẹ́ ń gbé ká náà dẹ́rù báyọ̀ torí pé tani tani tani tani tá tani gáyín tó débi jahannama rí kọ́ yà ń fọ́tò mo rò pé Hee, wa iná jahannam ọlọ́run dákun má jà mọ́ torí ìdè eléyìí báyìí ibi tó tún wá burú sí jù nù kí ti pé tó bá wọ bẹ̀ wọ́n wá bèèlì ẹ̀ gbogbo tó bá ní láyè tó bá fi bèèlì ara ẹ̀ kápò ní òní wà bèèlì kátó wá pé òní kankan ìbẹ́yìn mọ̀ pé láyé bọ́ọ̀nà bá ti pọ̀ sí ìlówó bèèlì máa pọ̀ tonti pé òfin nàìjíríà wa òfin tí wọ́n fọpọlọ wọn gbé kalẹ̀ wọ́n ní tí wọ́n bá béèlì èèyàn owó yẹn fi pamọ́ ni níjọ́ tí kéèsì rẹ̀ bá tán ẹ gbọ́wọ́ ń padà wọn ò dárú ẹ̀ padà rí nàìjà báyà wọ́n lè bẹ̀rẹ̀ sí í dá padà lọ́la wọ́n ní ọ̀lẹ́lẹ́ ní tó bá ti wọnú ẹ̀ kọ́ńkọ́ ẹ̀sìn jáde mọ́ nàìjà lẹ́bù ẹlòmínì sẹ́gbọ̀n pọ́n kọ́ lọ san five hundred million naira wọ́n fi béèlì ẹ̀ káwọn èèyàn jàǹkànjàǹkàn ló kọ lókì tí wọ́n sì ní àwọn ilé ńláńláńláńlá lẹ́kọ̀ọ́ làbújá wọ́n dúró fún kọ́mọ́bà àtàlọ́ pẹ̀lú ògbó ọlọ́run gbogbo owó tí wọ́n kó kalẹ̀ òun ti lọ́nà omi ìlókùtà àmà sọ̀rọ̀ ṣùgbọ́n tó bá di lọ́la kìyàmà ta lẹni náà tí ọba dúró fún lọ́la kìyàmà èlé ló ní tó fi gbára rẹ̀ lẹ̀ tí kì í tiẹ̀ lọ́gbà atẹ́gùn bíi abẹ́ẹ̀lì ni ó ti jọ mẹ́wàá lẹ́yìn ẹsẹ̀ lóde kó tó tún padà bẹ̀ kò sí jíjáde ńbẹ̀ torí ẹ̀ iná ìsìn nǹkan rẹ̀ o kọ́lọ̀ mọ́jà àmà. wà á sọ̀rọ̀ nadamata lamma ra'aw al'adab wọ́n gbé àbámọ̀ wọn pamọ́ nígbà tí wọ́n rí yà ẹ̀ gbé pamọ́ ẹ máa fẹ́ sọ ọlọ́run ṣe yẹ̀yẹ́ ni tí wọ́n á kọ́ lọ. ala inna lillahi ma fi samawati wal ard. ألا إن وعد الله حق ولكن أكثرهم لا يعلمون ọlọ́ni ẹ tẹ́tí ẹ gbọ́ dájúdájú tọ́lọ́run ọba ni gbogbo ti ń bẹ nínú sánmà àtìlẹ̀ gbogbo ti ń bẹnu sama àtìlẹ̀ màláìka ni àwọn ẹ̀dá mi tá a tún máa ní nínú sọ́mà ọlọ́run ló gbogbo wọn èèyàn ni àlejànú ni ẹranko ni ewéko ni igi oko ni àwọn òkúta ni àwọn odò ni erùpẹ̀ ni gbogbo ti ń bẹnu lè ra ni ìta àmàtì ita àmà ẹja ti ń bẹnu òbu nínú nínú bú òkun. gbogbo wọn pátánkọ tọlọ́run ọba ni torí rẹ̀ Ọlọ́run ọba kọjá àwa rí i ẹ wàá rọ Ọlọ́run fún kíni kíni tẹ́ ẹ fẹ́ mú tẹ́ ẹ fẹ́ fún Ọlọ́run tí èsì tọlọ ẹ̀yin gan alára Ọlọ́run ló ní torí Ọlọ́run ga ju gbogbo bẹ́ẹ̀ ṣe lérò lọ gbogbo nǹkan pátá nínú sẹmà àtìlẹtọ lọ ni èyí tí ọba jẹ tọlọ ẹ dákun ẹ tọ́ka sí ẹ tọ́ka sí kẹ fi já àyà yìí rán ǹjẹ́ ẹ ṣe ọlọ́run ló ní ẹ̀yin tẹ́ ẹ ṣe ọlọ́run ló ní ẹ̀yin tẹ́ ẹ ṣe ọlọ́run ló dá ẹ̀yin tẹ́ ẹ ṣe ọlọ́run dá yín wallahu khalaqakum wa ma ta'malun ọlọ́run ló dá yín òun ló tún dá ní tẹ̀ ń ṣe níṣẹ́ tó lè wa. gbogbo ní nke ń bẹnu sẹ́mà tilẹ̀ ọba ni eléyìí ọmọ èèyàn tọ́tọ́wọ́bọ̀ tó di nǹkan àparun ọlọ́nà lónìí eléyìí ọmọ èèyàn tó túnṣe tó di nǹkan àǹfààní ọlọ́nà lónìí mo rò wa ọlọ́run nke nke gbogbo nǹkan tí ń bẹnu sẹ́mà méjèèjì àtìlẹ̀ méjèèjì àwa náà jáde ọlọ́run ló ní wa àtọ̀daràn nu wa àtẹnire nu wa mọ́mìnì wa káfíìrì nu wa ta gbogbo wa allahu rabbul alamin. ala inna wa'dallahi gbogbo àlá àlá harfu tanbihi gbọ́dọ̀ nǹkan tí ń jí ni ẹ má tún gbàgbéra o dájúdájú òdodo wọn lọ òdodo wọn lọ nínú rẹ̀ sẹ́yìn wá rò pé rọrọ lọ́n pa ni tó o bá rò bọ́ sọ pé rọrọ lọ́n pa ó di kèfèrí tó bá fi lè sọ pé rọrọ lọ́n pa kò sí gbèndé alùkìyàmù kan wọn náà di kèfèrí nù. ala inna wa'dallahi haqqun ẹtẹ́ tí ẹ gbọ́ òdodo ìlàdé wọn lọ́wọ́ ìjọlọ́n bá sọ pé yọ ṣẹlẹ̀ yọ ṣẹlẹ̀ náà ni kò síbú yẹn. ẹ sì máa rántí gbogbo ìgbà tó lọ ń sọ fún wa nípa gbèndé alùkìyàmù kò síbi tọ́lọ̀ ti fi déètì sí táàbà wa pé déètì ti kọjá miscalculation ṣẹlẹ̀ títa ni gan yàtọ̀ sáwọn òkúra ayé gbogbo ẹ̀mọ́yé tí làwọn ti ṣe tí wọ́n ń sírò ọjọ́ tó kù fáyé tó fi parun gbogbo ẹ̀ pátá lọ́dá tó tù bá ń tẹ̀rọ ẹ̀mọ́yé fambulization ìlànà ti gbọ́ látọ̀dọ̀ àwọn tí èsè mùsùlùmí táwọn fẹ́ tú àwọn ọmọ ìjọ wọn jẹ tí wọ́n máa dájọ́ sí jọ́sílẹ̀ ayé wọ́n tún fún un wọ́n tún mú aago tí ó tẹ̀lẹ̀ so everybody should come out with his camera ok wọ́n láyé ọ̀parẹ́ àwọn agbé kámẹ́rà jáde ṣe àádùn oyè nǹkan kẹtẹ́nì kan tún rí má ọ̀dájú pé káfíìrì ò lórí lọ wọ́n láyé ọ̀parun tí wọ́n wá ṣe kò tún agbé kámẹ́rà lọ. ẹ bí python kan lamẹ́ríkà nǹkan bí ọdún kan àbọ̀ sẹ́yìn ni ọkàn wò tuntun torí kọ́ ọmọ ẹ̀jọ́ rẹ̀ ò tó nǹkan ó tú ara rẹ̀ fara yìí pọ̀ torí gbogbo àwọn CNN gbogbo àwọn gbogbo àwọn BBC wọ́n ti sọ̀ọ̀sì rẹ̀ á rí i pé ọkàn àga ọ̀pọ̀ àwọn ọkàn àga pọ̀ ṣùgbọ́n ní mẹ́mbà rẹ̀ báyà ni kò rẹ́ni fìdí mú kòkò rẹ́ni fìdí mú mọ́ọ́rú. ẹ̀ǹtì ni wọ́n wá mẹ́mbà kú mẹ́mbà sọ̀rọ̀ pé mẹ́mbà náà wọ́n wá sọ́ọ́sì pé alẹ́ mẹ́rẹ́kù wọ́n wá mẹ́mbà ni mẹ́mbà náà wọ́n máa wá wọ́n sọ pé sẹ̀gàdógó sẹ̀kúndẹ̀ òkè ìyanu. Okay, sẹ́yìn pé èèyàn máa yanu fún gbogbo nǹkan náà bọ́ bá burú yóò yanu bọ́ bá dáa yóò yanu. <laughs> tó gbogbo eléyìí kálukú fún wa mẹ́mbà mẹ́mbà sọ pé mọ́tò ọ̀fẹ́ wà tí ó gbé lọ àràdá ni ó dùn sí ẹ̀yìn gbọ́ rẹ́díò rẹ̀ mú sí wà ń bẹ̀ ẹ mọ̀ wùlẹ̀ jẹun kẹ́ àwọn nǹkan mìíràn tún wà sọ. wáyé o kálukú máa fi wá nọ́mbà táktíìsì kálukú yàtọ̀ wọ́n lè pé ẹ paitọ́ ẹ jọ́ọ̀nù tìjáni ìná ọ̀sẹ̀ ìlóníwàásù òun ló nísọjí ìyẹn ah, ah, máa hàn pé kí nípa tìjáni papọ̀ mọ́ jọ́ọ̀nù so wọ́n fi sọ fún ọ pé kí ni gbogbo irú yín irú yín ti wà nù àwọn wọ́n ti lè sọ pé àdúrà táwọn ti sọ rí i òru méje ọ̀sán méje àwọn òfin tẹ̀sí ṣe orúkọ <laughs> so so that wọ́n fi kún un wọ́n rò káyọ̀ táwọn bá sọ̀rọ̀ àwọn dẹ̀pẹ́ ní àwọn dẹ̀pẹ́ màálù ọ̀bọ wọ́n rò pé làwọn bá tọ̀ irú rẹ̀ náà ń pa ìtàn sí ọwọ́ àfidéètì síjọ́ tilẹ̀ ayọ́ parí ní nàìjíríà ń bí ọ̀pọ̀ ọ̀pọ̀ bàjẹ́ kọ́dà àwọn newspaper wà tí máa ń jáde sílé yẹn gbọ́dọ̀ bá ti pé january wọ àwọn yẹn wọ́n gbóríṣiríṣi nǹkan jáde pé kí ni nǹkan tí àwọn àwọn yẹn sọ nípa prophetic views gbogbo irọ́ prophetic àbí erotic erotic view so bàbá yẹn onítọ́ báyìí la yọ ọ̀pá àyàgó báyìí ló ti bẹ̀rẹ̀ àfà ayé a máa pọ́nrọ́ lé o gbogbo ayé bá dànù nígbà wọn fi hàn án nu tẹlifíṣàn kùsàkùsà kan lórí bíi bí ẹni tó tilẹ̀ kùsàǹgbà wa kéṣe ìwọ yìí náà ló ti ń tẹrẹ ẹjẹ báyìí àkàràwọ̀ kún un wá nínú àtọ́jọ́ pé sọ́mọ àwọn òróró olófòfó tó tó wọn ò sí kálukú ti gba visa Amẹ́ríkà wọn ò dúró de pa àwọn rìpọ́tàsì àwọn hmm, àwọn ẹdítọ̀ fúnra wọn ló lọ bá Amẹ́ríkà wọn á dúró di sọ́ọ̀tì rẹ̀ pé báyọ̀ bá parẹ́ ibi ìyẹn parẹ́ báwọn <laughs> wọn wá pè pé àsìkò ti tó o. agbésẹ̀ ìsìnkú yóò nà kínní ìsìn ṣé ibi ní òkè bẹ̀rẹ̀ ká máa gbójú síbẹ̀ ó ní nítorí ṣẹlẹ̀ miscalculation <laughs> wọ́n sì ìṣirò sóni Allah ebi ìdẹ̀pẹ̀ ni ọmọ ni òní mọ̀ pé rọ́ọ̀lù pa ilé ayé tó ọ̀dà wọ́n ti fẹ́ ìdí ìnà tó fi jẹ́ pé àwọn máa ń lo ibi tó lẹ nínú ọpọlọ àwọn èèyàn ẹ tí a máa wò wò kọ̀dà ìlẹ́yìn rọ yìí o ó tún mú déètì mi wá ó ní unfailingly ẹlẹ́ẹ̀kejì yìí unfailingly yóò dé náà ni déètì wọn níjọ́ tó náà bá tún dé wọ́n tún pè lọ́ọ́ bá ń sọ́ọ̀tì tí ọ̀gá tí kù mẹ́ńbà rẹ̀ ti torí rẹ̀ lé ọ̀kan sí adúpẹ́ fọlọ́ bí ẹnìkan nù. lẹ́kọ̀ọ́ ló ń wà ó ṣàdéhùn orílẹ̀-èdè kan nígbà tó lórí orílẹ̀-èdè yẹn ń fẹ́ kó tún yàn lẹ́ẹ̀kejì olórí orílẹ̀-èdè wọn ń tọ̀ ní sẹ́wọ̀n kó kan gbogbo ọ̀rọ̀ tó bá ti fẹ́ sọ ń pa orílẹ̀-èdè wọn ti máa sọ mo rò pé èèyàn ṣọ́ọ̀ṣì wọn ti máa sọ gbogbo ọ̀rọ̀ tó bá ní ṣe pẹ̀lú orílẹ̀ yìí báyìí ṣọ́ọ̀ṣì wọn ti sọ sódà táwọn ará ṣọ́ọ̀ṣì ó fi support yóò fi dá religion crisis sílẹ̀ so ìbò lórí orílẹ̀-èdè yẹn ṣe máa ṣe nígbà ọwọ́ á lọ sí ṣọ́ọ̀ṣì eléyìí ó gbowó fún un olórí ṣọ́ọ̀ṣì wọn lọ ra tírélà orí tírélà tuntun tuntun táàtì náà tuntun tẹ́tí tó tó kún bọ̀ fáwọn fẹ́ràn kó tó kún bọ̀ náà ni tọ́ sẹ́nu pé tówó bá sì ti bọ́ sí yàn lápò ìyẹn mọ̀rọ̀ sọ ma ìyẹn mọ̀rọ̀ sọ nísìnyí wọ́n nísìnyí gbọ́dọ̀ ká one million rí láyè ẹnìkan kan gbé fifty million fún ọ ni ẹ campaign fún wa ó rí tẹnu rẹ ọmọ iyọ̀ bí ọbẹ̀ lábẹ́ àti ọmọ sọsọkúsọ ọmọ wíwí kú ọ̀sọ̀ ju nítorí fẹ́ kọ́ ọ sọ lọ. àfà arákùnrin bá bọ́ síwájú àwọn jàmáà rẹ̀ akọjágbàbẹ ni wọn á fún mi ròyìn tó ṣẹlẹ̀ sí tó bá bọ́ síwájú àwọn èèyàn rẹ̀ ní bá ń fọ́ǹbù tí bàbá yìí ọba wọlé lẹ́yìn ìpàdé tó ń bọ̀ lọ sí ẹ gbọ́rọ̀ <laughs> ẹgbẹ́ yìí bá wá baálé àdúgbò ní bá ṣe pàdé lẹ́yìn ìpàdé tó ń bọ̀ lọ sí àti àǹfọ́mùsì tí ọlọ́run ti ṣe fún un ajẹ́pẹ́ sọ́ọ̀tì yìí àwọn ò tì í ṣé wọ́n mọ̀ ara wọn ẹni tó gbégbé ẹ̀dì tí ń tán rẹ dé ọ̀hún alóńtọ́ ẹ̀yẹn náà ti là tó ti gbẹ́lá kọ́ mójútó ni àbí Allahu Akbar tọ́ Allah olórí orílẹ̀-èdè yẹn kò wá wọlé ma kò tí ì sọ pé àwọn ti sọ́ọ̀tì tí gbogbo ọmọ ìjọ ti ń lọ wípé sọ́ọ̀tì eléyìí ọ̀yẹ́ káwọn ọ̀sẹ̀ kù mbẹ́ because ó ti mítìn pẹ̀lú ọlọ́run kò pàdé òun ó túmọ̀ sí pé sọ́ọ̀sì èèyàn lè sórí eré ńbẹ̀. àtòkóbá ara rẹ̀ ni ó kóbá ara rẹ̀ ni òpin irọ́ tiẹ̀ wọ́n á hàn díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ wọ́n sá nígbẹ̀ ní ìsìn ó ti da ooru. sẹ́wọ̀n pé mérékù náà wọ́n wá wá mérékù sì ti mérékù wọn tó kálukú ntọ́gbára náà lọ́ọ́ bá lọ adúpẹ́ fọlọ́ tó ń torí eléyìí báyìí gbogbo àmọ́ parọ́ kò sínú Islam á máa parọ́ kò sínú islam torí ẹ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ọ̀rọ̀ tí ń bá wa sọ ọ pàtàkì ká mójútó ọ pàtàkì ká mójútó pé òdodo la dé wọn lọ tọ́lọ̀ ń bá sọ pé nǹkan kan ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ náà gbogbo oníkálukú wa ló ládìhùn tọ́lọ̀ ṣe fún gbogbo oníkálukú wa ló ládìhùn tọ́lọ̀ ṣe fún tọ́lọ̀ sọ̀rọ̀ àdéhùn nínú ṣẹ̀ríyà dáadáa nù. so ìlérí tọ́lọ̀ ń sì ṣe fún yàn yorùbá lè má pè já ìlérí ìyanu tọ́lọ̀ ń bá ṣèlérí ìyà fún yàn kò ní yẹ tó bá ṣàdéhùn fún yàn gbólóhùn nǹkan bẹ́ẹ̀ tí yorùbá tí yorùbá tún gbé jẹ tó bá ṣàdéhùn dáadáa gbogbo wáàdì nínú ṣẹ̀ríà àdéhùn dáadáa wàá rí i àdéhùn ìyá kálukú wa ló ládùn ìtọ́lọ̀ ṣe fún ó di gbá ọ̀dà wò ó di kòkó bàbá àtàsù ọ̀wá ní tayọ̀ rẹ̀ ìtọ́lọ̀ ti sàdéhùn fún yẹn ò ní tayọ̀ rẹ̀ tó bá kàn wẹ́ lómi tó ju ọ lọ ọkàn wò lọ́mọ ba rẹ̀ lọ́kàn jẹ́ àmọ́ wọn bá tọ́lọ̀ sọ pé wọ́n ní wọ́n ní náà ni bẹ́ẹ̀ yẹn kù tẹ́tẹ́ yẹ kò lè di ọlọ́nà rẹ̀ àyàfi tọ́lọ̀ wọn bọ̀ bá kọ́ fún ọ tó o bùkátà kókó á tètè máa lọ lé aláwo kó máa tó tún lọ sórí ibú. àdéhùn ọlọ́run òdodo ni àwa gẹ́gẹ́ bí èèyàn ó wá ládùn ìtọ́lọ̀ tó sì fún alápapọ̀. ayé yín tẹ́ wáyé ẹ̀ ní máa bẹ́ńbẹ̀ láéláé o ẹ gbé bẹ́ẹ̀ dìgbà kan ni bẹ́ẹ̀ sì wọlé lọ́kọ̀ọ̀kan lẹ́ẹ̀ máa jáde lọ́kọ̀ọ̀kan. tẹ̀fẹ́ wá tẹ̀lé tèmi ọlọ́run àlùjánnà ọlọ́run ọba ò náà wọ̀ kò ní í lò ọ̀dà nítorí àwọn ẹrú rẹ̀ ni. tẹ́yìn náà bá ti ṣiṣẹ́ rẹ̀ ẹ wọ̀ bẹ̀ àdéhùn yẹn. tẹ́ ẹ bá wá kùnà láti ṣiṣẹ́ rẹ̀ ìlérí ìyà iná ló kọ́lọ́mọ́sí wa inna nínú àdéhùn ọlọ́run ni ètò jaza kullu nafsin bima bima tas'a àbí bima bima tas'a. ìgbéǹda òkèèyàn máa ń bọ̀ mo ti ẹ̀fẹ́ lè gbé pamọ́. ìyẹn ní kí ọ̀rọ̀ rẹ̀ ńjẹ́ oní òde ńjẹ́ oní òde ọ̀rọ̀ ńjẹ́ oní òde ńjẹ́ oní òde ti pọ̀ jù lẹ́nu àwọn èèyàn. ó wá ìgbà tí ò ní dé mà ọlọ́run mo fẹ́ lè gbé pamọ́ gbẹ̀ndà kìámà gbọ́dọ̀ wà ètò ìjìzà kúlò náà sì bìnnà àtẹ̀sà kí ọlọ́run lè san kálukú lẹ́sàn lórí nítorí sí ilé ayé ṣé àwa ní gbẹ̀san tá à ń ṣe láyé ṣé bá ń ṣe dáadáa ẹ fẹ́ gbẹ̀san rẹ̀ ni ṣé bá láì dáa ni wá ẹ jìyà rẹ̀ ni èèyàn ní ìṣe nǹkan kan kọ́ máa rí àbádé rẹ̀ tí ayé náà lẹ́sàn wà kò sẹ́sàn kan lọ́rùn ìsọkúsọ lásán nù ìdínà táyà rẹ fi ń yí bí tó ń gbèsè tó ń múra sí tó ń múra sí wípé ìyá ìdájọ́ kò sí lọ́rùn ayé lọ́wà ìsọkúsọ nìyẹn o ìsọkúsọ gidi tó ìgbéǹda kìíyàmà wà o lè rámì ntí ó sí ọ àmọ́ òní rí pàápàá ntí ó sí ọ láyé àmì rẹ̀ lórí àmì rẹ̀ sẹ́lẹ̀ mú ọ lọ. oke òun gángan nkọ ojúlówó rẹ̀ ńkọ́ nkọ a jù eléyìí jẹ́ báwọn òdodo la dé wọn lọ àwa gbà kódà ẹ má jẹ́ kí èméjì kan bọ́ sí i lọ́kànjọ́ kan yé yín wípé ségbèndé àlùkìyàmọ̀ sí wa yọ wà ọ́ wa lójú bó ṣe pé láwọn olókè bíi tí kéré kí kọ́ dán ìmánì ṣé sọ pé ẹ wà wọn náà wò ó ádámà ọdún mélòó nù bó tiẹ̀ mà sí rò kápẹ́ one thousand years pé ọ̀ ara ni òtítọ́ ni òtítọ́ dé wọ́n ti máa sọ pé ó ti fẹ́ẹ̀ dé ó ti fẹ́ẹ̀ dé bẹ́ẹ̀ni ṣètọ́ ni wọ́n máa sórí ẹlòmíì ìwọ gbọ́dọ̀ gbàgbọ́ pé ntọ́lọ́mbà ti ní ń bọ̀ nǹkan ń bọ̀ náà lójú tiwa lọ́pẹ́ sí ọ̀pẹ́ lójú ọlọ́n ọ̀pẹ́ lọ́dọ̀ ọlọ́n tọ́ walakinna aktharahum la ya'lamun ṣùgbọ́n ẹni tó pọ̀jù nínú àwọn èèyàn ọmọ wọn ọmọ kó dòdò làdé wọn lọ́n ìdí inú tó fi fẹ́ máa jọ́ lọ́wọ́ bá nírọ́ ìdí inú tó fi fẹ́ máa jọ́ lọ́wọ́ nírọ́ tó pònú káfíìrì fi mú egun wá bá nàbí sallallahu alaihi wasallam pé man yuhyi al-'idhama wa hiya ramim tálẹ́ ni tí ó di egun yìí lé egun tó ti kẹ́ fún. ọlọ́run sì ní dá ni tó pilẹ̀ ṣẹ̀dá rẹ̀ láti pilẹ̀ òun náà ni ó dá tó ní ọ̀dà wa padà ọlọ́run tí ọ̀dà ẹranko gan padà kìí ṣe nítorí pé ẹranko náà tún máa bẹ lọ yọ ọ̀dà wọn padà torí pé ó lè gbẹ̀san fún kálukú lọ́dọ̀ ara wọn ẹranko abìho lórí sarasara ọkàn tí ò ního lórí ọ̀yàn jẹ torí pé kò ního èyí tí ò ního náà gbẹ̀san jọ gbèǹdè ìdí tọ́lọ́run fi jẹ́ àwọn nù tí kálukú bá sì gbẹ̀san tiẹ̀ lọ́dọ̀ ẹni tó yàn jẹ tán ọlọ́run nìkan yí padà kún ó pẹ̀ tọ́lọ́run tí ó jẹ́ àwọn eléyìí nítorí pé ó lè gbẹ̀san fọ́kàn lọ́dọ̀ ọ̀kan ilé wa ní jẹ́ àwọn olójú kọ̀ǹkọ̀ kọ̀ǹkọ̀ tá a burú yìí tí kálukú ò ní gba tiẹ̀ náà so eléyìí túmọ̀ sí pé kálukú múra ọ kálukú múra kò èsì ṣe pé ọmọ múra kó fẹ́ jẹ̀sẹ̀ ó múra ní pẹ̀lú sẹ́ẹ̀rí ọmọ jìnnà sí sẹ́ẹ̀bù nìyẹn fi múra adé àlùkìyàmà tọ́ ọlọ́run wa ni walakin aktharuhum eléyìí báyàn lẹ́rù eléyìí báyàn lẹ́rù èyí tó pọ̀ jù nínú wọn ọ̀mọ̀ èyí tó pọ̀ nínú wọn mọ̀ àwọn òfin tára bá ti ya tí ara ti di pòrò náà ti pòórá bó ni ó ṣe dá padà ìwọ kọ́ ni wọ́n lọ́ọ́ dá padà ọlọ́ọ̀ ni ó dá padà tọ́ èyí tó pọ̀ nínú wọn wọn ò mọ̀ bẹ́ẹ̀ ni èyí tó pọ̀ nínú àwọn èèyàn ọ̀mà ikú gbèǹda òkè yá wọn bọ̀ torí pé èyí tó pọ̀ nínú àwọn èèyàn kọ́ káfìrì ni wọn èyí tó pọ̀ nínú àwọn èèyàn káfìrì ni káfìrì lọ́pọ̀jù káfìrì lọ́pọ̀jù jù torí pé ọmọ aná pàṣẹ́ntéèjì wọn ọkọjá tó máa àlìjánà lọ́nà tó pọ̀ ìgbà yìí ti gbọ́ nínú hadith wọn ní kó wọn máa yọ ọmọ aná sọ́tọ̀ ọmọ àlìjánà sọ́tọ̀ àdámù aleyhi salam baba ńlá wa tọ́lọ̀ wọn pa aláṣẹ kó ṣe bẹ́ẹ̀ yóò lù wọ́n mọ bóun ó ṣe yọ wọn bóòlù wọn ṣe yọ ọmọ aná wọn ni ọ̀dà nínú gbogbo hundred ẹ máa yọ nine hundred and ninety nine àbí nínú wọn gbogbo one thousand ẹ máa yọ nínú gbogbo one thousand ẹ máa yọ nine nine nine sínú ẹyọ kan sáré dáná eré ló ń pè ṣebí náà la ti gbọ́dọ̀ dúra wa kálí bá bọ́ sínú ẹyọ kọ̀ọ̀kan sínú ẹyọ kọ̀ọ̀kan wọn kọ ọmọ iná bu àyà ọmọ iná bu àyà ìdí nu ta sọ pálí dáná ò ní kún bẹ́ẹ̀ bá ti sì sọ iná ni ó kún fọ́fọ́fọ́ tó rájì Ọlọ́run ti síwájú fún náà yóò kún náà ni ṣùgbọ́n àlùjẹ́ náà ní kún débi pé ọlọ́run tún dáhùn ẹ̀dá tuntun fún àyè tí ó sẹ́kù. ṣùgbọ́n ni wọ́n wò tó gba Islam nísìnyí alálùjẹ́ náà ní kún iná tó ń sánà rẹ̀ ní òkú. ṣùgbọ́n ti gba Islam nísìnyí pẹ̀lú gbọ́lọ́ wọn náà rí gbádùn tiẹ̀ ọ̀rọ̀ láti ẹ̀ náà nú àlùjẹ́ náà. torí ẹ̀ mẹ́jẹ̀ kí mo rí oyin ra rẹ̀ àbí wá kó lọ́wọ́ yóò kábàámà àtẹ̀rí pé kò lè sí padà lọ sàtúnṣe ibi tó burú sí jù nù tí ẹ̀ bá wa ta sámẹ́ta ni lọ́wọ́ lójoojúmọ́ rí kíní kan gbogbo ara lòògùn ẹ̀ gbọ́dọ̀ wà ń sá lọ. táwọn mẹ̀lẹ́kà ti rọ ọmú gbọ́dọ̀ tiẹ̀ sá lọ wọ̀ wò. àlẹ́ ìhà mẹ̀lẹ́ ikọ́tún gbìyànjú ṣùdáàd àwọn mẹ̀lẹ́kà ń bẹ́ẹ̀ dín wọ́n nípọn lágbára wọ́n lé koko lágbára. la ya'suna Allaha ma amarahum wọ́n ìṣẹ́lọ̀ lórí ntọ́lọ́ bá fi pa án láti ẹ̀ mú ẹ̀ mú náà ni èsì bíi ti ń pé ah, wọ́n ní ká mú ṣé ká mú ṣé ká mú ẹ̀wọ̀n kọ́ ní ìyẹn báwọn ṣe máa ṣe nu ṣé ká mú torí sọmọ kó náà máa sànù wá ń gbà mí òkè já sí bí gbà tá a mú tó tábà tí wọ́n náà wọ́n sáré gidi ni o á wà ṣubú asubu àtàtà mú ọ láti ṣubú tó wọn ní gbẹ kíni láyé àfúnà lọ́hàmẹ́ àmọ́rọ́ tolukọ́lọ́ nídìí mẹ́láìkà kó tó rọ ọmú ká kò nídìí mẹ́láìkà kó tó rọ ọmú pọ̀tà àwọn mẹ́láìkà yìí sẹ́lọ̀ lórí ntọ́lọ̀ ń bá fi pa wọn láti wọ́n ẹ fà á lóná máa yọ màrún níta bá ní wọn ṣe ni wọn máa ṣe. tọ́ huwa yuhyi wa yumiit Allahu rabbul alamin olóòmù láàyè ìdí tá a fi tí ìkú dòní ọlọ́run ò tí ì pa wa tọ́ba ní tẹ́nìkan kú ta lọ́pa Allah ọmọ èèyàn lè gbìyànjú àti pa ọ́ àmọ́ tọ́jọ́ kú rẹ̀ ọba tí ì pé wọn ò ní rí ọ̀pá tí wọ́n bá rí ọ̀pá ọjọ́ kú rẹ̀ náà ti pé ni àmọ́ lọ́n kọ́ pọ́nà tó gbà lọ́nu àwọn kan ó sórí ibú rẹ̀ tọ́lọ̀ bọ̀ ọba tí ì pààyàn kò tó lè pa ẹni tọ́lọ̀ bọ̀ ọ̀pá wọ́n á máa mú yàn tí wọ́n rán lókun tí wọ́n sọ sínú àpò tí wọ́n dè má bẹ̀ tí wọ́n sọ sínú odò nínú omi adágún lérò pé yóò mú mi yó àfà ní ìgbà tí àwọn bá ti lọ táwọn àwọn ti gbàgbé rẹ̀ bẹ̀ àwọn ti gbàgbé rẹ̀ bẹ̀ ọlọ́wọ́ bá rán àwọn òkété kan bẹ̀ àwọn bá máa jápò pé bọ́lá oúnjẹ lọ́wọ́ à ń bẹ̀ ń jẹ́ ṣe ń ta sẹ́sẹ́ sáwọn mú. wọ́n bá jáde wọ́n bá yọ wọ́n bá túlẹ̀ wọ́n bá tún lè kó o dé apá bẹ́ẹ̀ ni alẹ́ tọ́lọ̀ wọn kò ní í kú torí tó bá ń ṣe pé ògidì táwọn èèyàn ni ọ̀pọ̀lọpọ̀ lẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ní fẹ́ jí sáré wọn ò sì bí èmi àdá tó di nǹkan kan ni ò tí ì pààyàn lẹ́ẹ̀sì tí ì kù huwa yuhyi olómọmúnibẹ́lẹ́mí láàyè wa yumiit olómọ ń pààyàn olómọ ń pààyàn nígbà wàá tọ́ náà yóò kó náà ni ò tó bẹ́ẹ̀ ìwọ wò ẹ̀mí rẹ̀ ẹ̀mí rẹ̀ ò sí lọ́wọ́ rẹ̀ ẹ̀mí ẹnìkan ò sí lọ́wọ́ rẹ̀ wọ́n á máa yín yàn bá tí ò ní kú ẹlòmíì gbé ọ̀tá ká ọ̀tá ń bẹ lára rẹ̀ tí ń gbé ká wọ́n yín bá pé kó kú kó ti kú ọ̀tá ǹgáǹgà mi inú ìfun rẹ̀ ní òjò so wọ́n sì máa wọ pé àwọn ò ní separation fún káwọn láwọn yọ ọ̀tá nítorí táwọn bá yọ ìgbà náà ló lè bá bẹ́ẹ̀ lọ ọ̀tá náà tún ti di bí egun lára rẹ̀ wọ́n kàn nídìí ẹ̀kan láàrin ẹ̀kan láàrin kí wọ́n máa yẹ̀ wò kí wọ́n máa yẹ̀ wò. tó ta lẹni tó máa ń pààyàn Allah ta ló máa ń múyàn ẹsẹ̀mì Allah. So, nítorí ẹ̀ ọmọ Yorùbá ò gba ilé yìí gbọ́ o ọmọ Yorùbá ò gbé ilé yìí gbọ́ o ọmọ Yorùbá nígbàgbọ́ pé táwọn bá ti júbà fáyé àwọn ọmọ abẹ́ táwọn bá ti kọta yé àwọn lè kú àbí bẹ́ẹ̀ kọ́ yorùbá ni torí àwọn ọmọ yorùbá haúsá là wà o wọ́n ní ayé ayé mọ̀júbà àbí bẹ́ẹ̀ kọ́ ni so ẹ jẹ́ kó wọn pẹ́ láyé ṣe ayé òwò kí ni jẹ́ bẹ́ẹ̀ tí ó jẹ́ ọpẹ́ sínú ọlọ́run láyé wà ní àbí báwo ní yorùbá lẹ́bù ní táwọn gbàgbọ́ ni pé ayé ni ó dá wọn pẹ́ ayé ni ó pa wọn tọ́ wọ́tọ̀ ń bọ ayé káyé ọ̀pọ̀ ọlọ́run làwa ń sìn kọ́lọ̀ wọn pa wọn gbà tọ́jọ́ kú wa bá pé ìwọ tó sì jẹ́ káyé ló ń sìn kọ́pọ́ torí ẹ̀ ló sì jẹ́ pé ọlọ́run ló máa ń jíyàn ọlọ́run ló máa ń pààyàn kò sí ẹnìkan tí ó kú láyé yìí láì jẹ́ pọ́ lọ́n pásìkò rẹ̀ tó ẹnìkan ò sì lè sẹ́kù tọ́lọ̀ ń bá lásìkò rẹ̀ tó kó sí. wọ́n ti lọ rú o àpẹtì ní kọ́pẹ́ láyé àbí òwúrọ̀ ogbó ó ní ogbó irọ́ láti àpẹ́ náà ṣe rọ ogbó náà ṣe rọ tó wọ́n á ní wọ́n ti ṣe àwọn àpẹ́ ni àbábọ́ kí ni ah, ah, irọ́ láti. gbogbo ẹni tẹ́ ń ṣàdúrà àárọ̀ fún tẹ́yìn náà yín mú nígbà tẹ́ ń ẹni tó ọdụ sẹ́rí ẹni ọdún kọ́ ọdún kan ta ló sẹ́rí lórí rí náà ìgbà kan gan márùn ọwọ́ mélòó kan irọ́ lásán wọn ọdún òun gẹ́gẹ́ bíi tí gbogbo ọmọ ò ti yarí mọ́ ọlọ́pàá àwọn ọmọ ọmọ gan kò bàbá àkà gbogbo ayé tiwa ló ti jẹ mẹtìẹ nítorí ó níwọ̀n bá tó lè ṣe tí gbogbo yẹn ó fi máa rẹ́rìn sí ọ nínú àwọn fámìlì rẹ gan tó bá ti ń kọjá rẹ kálukú ọmọ àwọ̀ ọ́ pé kí ni àtọkùmọ́ <laughs> gbogbo àǹfààní tó bá tó nìkan náà ní kò ń gbà tó fún kọ́ so eléyìí túmọ̀ sí ọlọ́run ló máa ń pààyàn bí gbogbo fámìlì náà fẹ́ rí ọ gbọ́dọ̀ kú lọ́ọ̀ tó wọn òbí wọn dáa tọ́jú ọkú rẹ bá sì tó wọn náà tó bẹ́ẹ̀ kọ́ sá sókè kọ́ sá sílẹ̀ ó kù náà ni tógun tógun ló kù ń dáná wàá ti máa kó kóhùn lọ́hùn pé kó wọn má fi kẹ́ni ìwọ́n kú tí ó tí ó ṣubú yakata yakata dálẹ́ tógun tó ọlọ́run ló máa ń pààyàn ọlọ́run ló máa ń jiyàn sóògùn kan wá wà tá a lè ṣe tá a fi pẹ́ láyé ni sọ́wọ́n ká tó pọ̀ ni oògùn tó lè jẹ́ kẹ́mi yín ó gùn nù kò tún ní gùn ju iye tọ́lọ̀ nǹkan lọ mo rò pé yóò wá orúkọ anábì sọ̀rọ̀ bá àdìsọ́lá ni ẹnikẹ́ni tí máa ń fẹ́kẹ́ mi òun ogun tí sì ń fẹ́ kárí ni kí òun pọ̀ pẹ̀lú yọ́sùn rahima kọ́ ya so pọ̀ ẹbí pọ̀ àwọn olùmọ̀ṣẹ́rí àwọn ìmáàmù náà wọ́n ní kò rí gùn ju iye tọ́lọ̀ nǹkan náà lọ́wọ́ kẹ̀lá àlùbáríkà ni ọdún bí òye wá wá dúró orí tọ́lọ̀ nǹkan sí owó díẹ̀ yẹ wá dúró dáadáa tọ́lọ̀ ní kò gbèsè nù ẹ̀ ọ̀pọ̀ náà nù so oògùn kan nù tó lè fi pọ̀ lá tó lè fi gùn lẹ́mìí tó lè fi pọ̀ lówó kó o sokùn ẹbí pọ̀ lẹ́yìn bá yé wa àwọn kọ́ àmọ́ lọ forí jálé olóògùn wọ́n forí já gbóògùn ká lọ́sẹ̀ lọ sílé Ifẹ̀ ní lọ́mọdá gbogbo ibi tí wọ́n kó oògùn Yorùbá sínú àbí òye wa ìrọ̀ lásán ìrọ̀ ó ẹ lọ́nà kan ló kù sí ibi títí irú oògùn bọ̀ ní òkú sí lásìkò bá ti tó kò sí àdọ́gbọ́n sí kò sí àdọ́gbọ́n sí kó wọn ní ha ikú mà pa babaláwo bí ẹni tí ò nífà ó pè é ṣègùn bí ẹni tí ò légbòogi ó pa atẹnyẹyìn bí ẹni pọ́pọ́ sọnù mo rò pé gbọ́dọ̀ kú bá ti pé ńkọ́ kò sí àdọ́gbọ́n sí ọmọ èèyàn máa ń gbìyànjú kò ní mọ̀ pákọ̀ọ́lẹ̀ ti síwájú nísìnyí oníkálukú wa ọ̀pọ̀lọpọ̀ ti ládìún twenty years coming àdé ogún ọdún ti ń bọ̀ tá a mọ̀ bóyá ní sogúnjọ́ sónìmá kò sí tó burú nu eléyìí ẹ sátìjọ́ jẹ́ pé lórí ẹ máa ṣe ilé ayé ẹ máa ṣe dáadáa bí ẹni ní kú má ẹ tó bẹ́ẹ̀ ló yẹ kí mùsùlùmí ọ wà tẹ́lẹ̀ ìbáyé wa ọlọ́run ọba ló máa ń jiyàn ọlọ́run ló máa ń pààyàn wà ilayhi turja'un bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ ọ̀dọ́ ọ̀rọ̀ lẹ́ padà sí ọ̀dọ̀ ọlọ́run la padà sí gbogbo ẹ̀yin ọ̀daràn ayé ọ̀dọ̀ ọlọ́run lẹ́ padà sí gbogbo ẹ̀yin ẹni rí ilé ayé ọ̀dọ̀ ọlọ́run lẹ́ padà sí ìdùnnú ni fáwọn ẹni rí ìbànújẹ́ ni fún àwọn ọ̀daràn torí pé wọ́n tọ́lọ́ náà ló ṣe tó fi kú wọn á lọ́dọ̀ ọlọ́run lọ́ padà sí inú ìrójú àbí òní dùn

torí ẹ̀ ọlọ́wọ́n ọba wọn òun náà ni ọ́ da wa padà ẹni tí kìnìún jẹ ọlọ́run ni ọ́ da padà ẹni tó kó sódò táwọn ẹja jẹ ọlọ́run ni ọ́ da padà ẹni tí lè jó táàrí egun táàrí ẹran rẹ ọlọ́run ni padà ẹni bàálù ni wọ́n ti dá tí wọn ò rí òkú wọn dò ní nínú òkun tí wọ́n tún já sí ọlọ́run ni dá wọn ẹni tó lọ àlọ́ ọ̀dẹ́ àárí òkú àráàyè rẹ̀ ọlọ́run náà dá padà ń jọ̀gbìn nàìjíríà torí di eléyìí ọ̀rọ̀ ọlọ́run ga ju bá a ti lérò lọ ẹbí káwọn náà tú bá lọ sọ́dọ̀ ọlọ́run lónìí torí pọ̀kan nínú àwọn ẹ̀dọ́ ọlọ́run tọ́lọ̀ ní làwọn náà ọlọ́run dá wa pàmò àtẹ̀wọ̀n torí kò dá wa màláíkà ṣùgbọ́n ètò dáa jù nínú wa ẹni tó dáa jù nínú wa lẹ́ni tó ṣe pé yọ̀ọ̀mọ̀ torí pé tá à ń bá ti ń tọrọ àforíjì à ń tún ti ń di ọ̀tún à ń ti ń di ọ̀tún torí ẹ̀ ni ó ti wá nínú òfin ṣẹ̀ríà pé innal hasanati yudhibna sayyi'at àwọn dáadáa tẹ̀ ń bá ti ń ṣe yóò máa pa ìdarí ànábì wa ti sọ fún wa yìí pé wa atbi'i sayyi'ata alhasanata tamhuha gbogbo ìgbà tó bá ti ṣàìdá ṣe dáadáa torí dáadáa yóò pa ìdá gbogbo ìgbà tó bá ti rí pọ̀ ṣàìdá ṣe dáadáa Dada yẹn yọ pa ìdá rẹ torí a lè má sẹ lọ́n kò sí màláìka kankan láàrin wa ṣùgbọ́n nígbà tó bá ti ṣẹ̀ tètè gbìyànjú àti tọrọ àforíjì kò tún ṣe dáadáa dáadáa rẹ yọ máa pa ìdá rẹ yóò fi jẹ́ pé nígbà tá a bá dé níjọ́ gbẹ̀ndà kìyàmù dáadáa wa pọ̀ ju àìdá wa lọ ìdí tó fi pọ̀ jù lọ ni pé dáadáa kan àdìpẹ̀lẹ́ mẹ́wàá lọ́lọ́run fi san fún ọ àìdá kan kún mọ́ àìdá kan ni so nítorí ẹ̀ bàbá tiri ká ṣàìdá ẹja ṣe dáadáa ká tó ṣàìdá ká ṣe dáadáa tò eléyìí ó jẹ́ kí dáadáa wa kọ́ pọ̀ ju àìdáa wa lọ káma á ṣàkíyèsí gbogbo àtàwọn àti ṣe dáadáa yẹn káníyàn wọ́n da kọ́lọ̀ là ń ṣe fún à ṣe fún yẹn kò sí ntọ́kàn wa pẹ̀lú kẹ́nìkan rí wa kò sí ntọ́kàn wa pẹ̀lú kẹ́nìkan gbọ́ wa torí níta bá ṣe nítorí tọ́lọ́ ló máa ń ṣẹ́kù níta bá ti ṣe nítorí èèyàn ayé náà lẹ́ẹ̀ ti rẹ̀ ọlọ́run bá kọ́rin wa ṣe kó tó di pé kó pa wa ọlọ́run bá kọ́rin wa lọ́wọ́ pẹ̀lú pé kó kọ́sàánú wa nù sàárè wa kọ́má dojú ti wá ń jọ gbẹ̀ndà kìyàmù subhanak allahumma wa hamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.